teacher in the past can bring it on board. And I will credit the source. Mo rí bẹ́ẹ̀ dàkú mo ti máa blọ́ọ̀kì mo ti blọ́ọ̀kì bọ̀bọ́ ìlú ìwòsàn fún mi. Tó ló ń sọ bẹ́ẹ̀ kún Please charge. Ẹ má yà kó ṣàjòjì fún ibo ní code plus thirty one. Mi ò tó wáyé pé France ni mi ò tajà France I keep telling you. Then DKY, if you are not serious with this bet, uh, ABBA product, I think I'm going to stop you. You won't feel Ghanaian. People are complaining. Uh, this particular lady I'm calling from UK now, she said she's been calling you because she. Please charge. I'm ready to teach her. Only you said you will call back. For the past three days, you didn't call them back. Then she will call you so. You can't be spending all your life on Facebook. Hello? ṣó eh, ok bí òun ṣe o ti rí líǹkì tí mo jù sí ẹ báyìí ṣé kò tún yí ẹ náà. mi ò gbọ́wọ́ mínítì kankan ìtò yẹ ni pé o ní eh, òròbó yọ nídìí ẹ àbí. please charge. tolu o. ọ̀fẹ́ rà. gbé kí ni èkúrò jọ kó o bá mi yọ okay let me i want to charge this phone you remove that thing from your head. ok ara ń ro gbogbo ọ̀tẹ̀ báwo ló ṣe mọ̀ pàtàkì mú. dé fìlà kò kò bá mi plug fóònù yẹn. give me the other phone. lọ ra iṣẹ́ ètò sílẹ̀. i want to use it i hope it's charged they will do, hmm, do calling show today after today and i will cut it off. ṣé o ti lọ sọ hospital. you can use this uh, use your iphone give me one of your phone. Yeah. I'm going to tag the number the. Yeah, Laura, ra thirteen days. Tag my your number on this one. Iye mm-hmm. tó the dẹ̀ lè ṣe ni ẹ bá lọ ẹ tó bá yọ̀ lẹ́kọ̀ọ́ ìrà iṣẹ́ tù sílẹ̀ wa because ó kọ́lé iṣó ó fẹ́ ṣe kọ́lé iṣó fún mi ẹ̀yin èèyàn lẹ́ni náà mo fẹ́ tag nọ́mbà síbí ẹ máa bá mi kọ́lé lẹ́ni náà ẹ bá bá mi wọn ìpè fún yàrá ìyá gbogbo wọn mi ò ṣe é rí I want to do it for the first time ìwẹ ó dẹ̀ máa wẹ̀ yẹn for thirteen days pẹ̀lú àwọn àwọn kan sam tó wà bẹ́ẹ̀ bí a kì í send instructions ẹ̀ kò gbórí olùsí ó lóun fẹ́ ṣe calling show kò sẹ́ni tí ó bá gbára rẹ̀ lọ́wọ́ ẹ̀mí òkùnkùn náà yóò ṣiṣẹ́ díẹ̀ ẹ fẹ́ ó máa jáde ó máa jáde jẹ́ jẹ́ nǹkan tó ń rìn lára ẹ̀ o lè try àgbo crawling in the body because tó bá lọ bá doctor náà á sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ oh, but eh, ó máa ṣiṣẹ́ but o tẹ́sí pé páìlì ló fẹ́. hope the phone is full charge. o tẹ́ kò jọra. àdìbò àdìgbè sí kìíní yọ kóòdù tó dára. tọ́tì lò báwo ni. ok tó bá ṣàríyè ok kò ní. o ti ṣiṣẹ́ hmm, páìlì yẹn tó yẹ pé ìdí ń yọ ni a máa ń ṣe pẹ̀lú ewé tí wọ́n máa kìbò di everything àtàgbò tó máa mu ó bá cream wa ok ẹ òun náà ni ó bá cream ewu wa. you can use this one take the charger ẹ̀mẹ́lẹ̀ ló ti pe DK wá tí ó pè padà. hope there is a little bit charge. oh because I want to use this one you use that one to I want, I want to use this for the college show I'm using this to play. ó bẹ́tà um, because you can ti ń pe ó bẹ́tà kò kúkú ṣe website torí me only post it. Me only post ẹ̀ sí yín ó máa kọ́kọ́ dá Amẹ́ríkà mi ò ní post ẹ̀ sí But you can't cancel pé kí n máa fún wọn discount kí tó máa bá wọn post ẹ̀ so better káwọn àmì kó máa take care àwọn America and Canada. ìkàrẹ́ ẹni kèye o àwùyé ìmọ̀kèye o àwùyé o oríkàrẹ́ ló kọ́ wọlé lé fẹ́ gbà kàrẹ́. Eh. mi ì sẹ́ndì líǹkì kankan mi ì sẹ́ndì líǹkì kankan líǹkì bíi méjì go to líǹkì tí mo sẹ́ndì sí ẹ ní ten minutes ago mi ì sẹ́ndì líǹkì kankan lọ sí spiritual spell. when they, when they start calling him èmi náà fẹ́ ṣe kọ́lẹ̀ lẹ́nu ẹ̀yin náà ẹ máa ṣe ìpè wọn lẹ́kùn lẹ́nu. mo ní ẹ má máa pè mí mọ́. Mm. ó bẹ́ tà kó má máa pè é mọ́. mi ò rojọ́ bẹ́ẹ̀ náà ni wèrè kan náà láti ọ̀yá ni wo ti sọ pé i'm very sorry ma. pé wọ́n wọ́n ní wọ́n rojọ́ fóun ni. olóyè òkú ẹ weak o dey wan test me please ma i need original good as i can fok fok fok very very well. ó ní wọ́n pè ń wọlé wọ́n kọ́ sí wọ́n kúrọ́ fóun you can't continue use your number six àwọn èèyàn ti pè é. tí o bá fẹ́ ra àgbo something olókóde go straight to the point i want erection máa test mi pé that you can fork fork woman very well máa wo máa shape fún ẹni don't use that language in my whatsapp if you want something for an erection máa send any website if you want for uh, penis enlargement tó pé àfi tóbi má sọ mi ìfẹ́ mọ̀ bí o fẹ́ fork o tún wá ní original ago that i can fork use to fork my wife very very well oníbàárẹ̀ tí ń bó lè bọ́ oníbàárà yìí ń lo fọ́ọ̀kì fún spiritualist. ìwọ fúnra rẹ tó máa ń lo fọ́ọ̀kì fọ́ọ̀kì tó máa ní dídó. ṣé nígbà tí wàá kọ àkàkà kan ṣé kí wọ́n máa sọ pé ah, don't worry my brother you will fuck very well kí ni mo tẹ́sí sí ẹ mo ní stop disturbing me or else i will fall abẹ́rẹ́ ta kan fọ́ fọ́ don't ever use that that language in my whatsapp mo lè máa bá yín sọ̀rọ̀ dídú lórí facebook mo ń bá yàn ṣeré nínú whatsapp but tó bá ti lè ṣe tó bá ti lè ṣe lórí facebook page they need to do it for you on whatsapp now àbí. ṣé kí n wá dán wò lára yín bí o fẹ́ gbọ́jọ́ ọkú ẹ bá dómi nísìnyí máa máa lo spam ẹ máa fi ṣòwò. ẹ jẹ́ lọ straight to the point kẹ́ jẹ́ ká gbọ́ràn ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe ṣáàtì fún wa yàgò àwọn agbọ́n ti dúró adúró bí adúró bí adúró bí akọni God is with me. ẹ̀yẹ olùkàrẹ́ ẹ gbà á lọ́wọ́ ọ̀tọ̀kọ̀ kéènì o. ní tẹ́ máa kò wọlé sí nìyẹn olùkàrẹ́ wo ló fẹ́ gbà yín lọ́wọ́ ni. ẹ pè wá lọ́wọ́ gbà wá lọ́wọ́ tó kokéènì o búlì tó pé gbogbo èèyàn pátápátá ó tún bú máyégún di ara rè lánàá. kí ló kàn ẹ́ mbẹ́ o mọ̀ ọ̀gá tí máyégún ṣe. mo dẹ̀ tí mo wà very pé máyégún darí ara rè kò lè yẹ ẹ bá sọ̀rọ̀ nípa ẹ̀ but you are so paranoid. what, why, what gave you that impression? What gave you that impression? That very day somebody shared that boy to my to my work. And ọmọ ọmọ ni because you are a fucking illiterate. you are also illiterate you are a stark illiterate you are a target. All you are a stark illiterate stark illiterate ni ẹ. one newspaper will bring a story out the other newspaper. go and get your own newspaper go and get your you own story. story i give you knowledge this morning I advise you i gave you knowledge i mean sure it today that you should go private. and get your own blog stop stealing people because blog you have no brain of yours ta ọmọ gbé. àwọn ọlọ́pàá òde gbọ́dọ̀ release ẹ̀ just because you are treating a case. ta ọmọ gbé. that is where illiteracy comes láàrin gbogbo ẹ̀yin bloggers. ta ọmọ gbé pastor olórí burúkú ni ẹ́. gbogbo yìí anyway you are all immature you are not trained. shut up àwọn the original bloggers. Uh, if you are not ọmọ ewé you can comment here. sẹ̀yẹ kẹ́hìndé délé mọ̀ọ́mọ́dù àwọn wo o àwọn tó fẹ́ mọ̀ sábà tó fẹ́ sọ̀rọ̀ irú àwọn irú kí lorúkọ náà. I don't want any members mẹ́mbà òṣìwò let's shut up ṣèbó ní mẹ́mbà yẹn náà ló fẹ́ bá ẹ pè wọlé àwọn eh, stage call tó fẹ́ pè lé we are ready for you also ayé ò ní dá. I can't even put my chat on private that is why and I don't operate a group for a chat. if you are not on my way just stay behind the computer. Well, what is on my way? and sending away do you see uh, uh, what did they work ní orúkọ ẹ̀ ní nàìjíríà henceforth yekem ṣó ní ṣó ní ewé group kò ní dáa fún wọn tó test mi láti nàìjíríà sórí sobotó tó ní ewé group gbogbo àwọn tó ń tẹwé nàìjíríà sórí group wọn you you have your group to terrorize and majority of them gan wọn ni wọn wà ní cairo ìlú To your ẹ̀bùrú. if you want to display any aggression concerning my name do it on your facebook don't come near here torí àti bẹ̀rẹ̀ ogun ṣíṣe báyìí kó má di my màmá in blog before to yín don't come near here I don't fucking care I don't go on your platform you can write whatever you like about Esabod you can put any aggressive and an abusive language on, that is your own timeline. mo rẹ́dì fún yín lénìí ẹni tó bá ṣe gan gúnigún ẹ̀ kò ní kádùn mọ́ bẹ́ẹ̀ ni you on the floor on the floor You're on the floor. Don't come near me. You're on the floor, because on the I've knee. I've already captured your, town. Capture your town. You don't want me to capture your town. Capture because your I'm, town. The, I'm doing my own revolution <laughs> single-handedly. Eh. Any root town. But you said you wọ́n lò sí ọmọ Only Oníkọ́ calling fún oh, ẹ lẹ́nu. Ó lẹ́nu náà, ó ṣó lẹ́nu ni. Yálà ya They are now below me until I, release, release them. I've put them under my bondage. Inya àwọn yo. Eh. both my way, that come from Oyo. Eh. Ah. but I didn't catch all the king Aláàfin. ọba ah, kú capture ọba tó ti lè capture gbogbo Ọ̀yọ́ yẹn ọba kú <laughs> they are in my trap I've captured them eh. let me eh. tell you where I put them I will show you where I put them you will know that all you your people ẹ ti ṣe alálẹ̀ mo sọ wípé alálẹ̀ ń bá mi gbé ní ìsìn ẹ wá mi fi èmi ọmọ alale lọmọ láti ilẹ̀ ntàládẹ̀ wí fún mi ó ní kí n máa gba gbogbo òlu lọ mo ní gbogbo òlu la gbà fún mi hmm. kí tó lè rí nísẹ̀yìn ọmọ ọ̀yọ́ yóò ṣe díẹ̀ hmm. you see ẹnu ni ẹnu yìí nìkan after ọ̀yọ́ you are inside this. wọ́n ní wọ́n wà níṣẹ́ tí. gbogbo ẹyọ ọmọ ọ̀yọ́ ti dáràn o kò lè easy fún yín o kò ní í fún ẹ o mo ti fi yín sínú sẹ́rí we are selling this if you go on our website we call it evil trap. Yeah. if you want to trap anything. You know, let me tell you something about this idiot. you. She doesn't have any brain of her own. All these things she buy from other people to do. You understand me? She cannot make things on her own. nothing you have no brain ó máa ń rà ni o a lọ ra gbogbo maid maid náà ti ṣe sílẹ̀ gbogbo nǹkan tó ń ṣe yẹn tẹ́ bá lọ sáwọn shop kan tó ti ta spiritually ẹ máa spiritual àwọn èèyàn máa àwọn èèyàn ẹ máa rí bẹ́ẹ̀ ẹ ń gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ yẹn àwọn kan ló ṣe é òun ò ṣe anything she have no brain of her own she dey olè ní olè tó máa ń jí nǹkan gbé ìgbà ìgbà rẹ yálà ìyá ẹ kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ. you are a prostitute. tani. don't come inside my whatsapp don't come to beg mom okay. for money inside my whatsapp. okay. bastard people. Hmm. prostitute and one million boys. ẹni pé whatsapp mi is on silence lọ́wọ́ ẹ̀yin olùsí bẹ́gíbẹ́gí. let me tell you nobody can defeat us, Oh. Nobody, what, you are defeated because already. is the promise of God for me <laughs> that Esabod, you are defeated already. You own the world. You are defeated already. You, you are not. You are not whosoever you want to capture. Who? I've given you the power. Shut up. Who tell you? Who told you? From the universe. Who tell? Who told you that? Your with people, your activities, with evil activities. You are so rude. Who are who rude to you? You are you so mean. Cultured. You are a, you are a terrorist. Because lots of you have no respect. I mean, you don't have respect for anybody. Kings. Even the Ologun on YouTube. Shut up. He talks about Look the at your face, so dirty, so ugly. You just terrorist. want to terrorist, okay, fine. jealous. Jealous. Because you are backward. All you your people, backward. you are here and this is where you will stay for the next um, admin start blocking now please ìwọ tó comment kọjá yẹ ṣó yẹ ẹ tó ní àmì fúlù yẹn ẹ eh, kíní kan yẹn o ò ní rí bá ti ṣe o ní o bá tó yìí o ìwà tó ìwọ tí ìwọ ló ń ṣiṣẹ́ ewúrẹ́ ni ẹ wọ́n sọ ẹ mọ́lẹ̀ orí ìṣòro wà o ti wọ orí ìṣòro wà ewúrẹ́ dúdú. if you are not if you don't like my show and you are watching me and you are here to pass a derogatory comment ẹ ní ní láárí láyé máa ṣe ọ̀rọ̀ ayé kú ni ìwọ irú ayé ni ẹ ológo wòṣìwòṣì ológo wòṣìwòṣì wòṣìwòṣì yẹta wíńṣì ológo wòṣìwòṣì wòṣìwòṣì ológo wòṣìwòṣì wòṣìwòṣì ológo wòṣìwòṣì. making yourself happy but just be abusing people. shut up you abuse people look at your face. ẹ wo kí mo gbé dání mo ti ṣí yìí o wàláì tí ṣíṣe ṣíṣe ò bá ní báyìí kẹpẹ mi lọ́mọ àlè. wo look at bible mo ní english méjì mo ní yorùbá méjì mo ní ní different translation. kò ní dá fàgẹ̀ wọn ò lè rí àfọ̀ṣẹ tèmi padà. àjẹ́ ni ẹ́ èmèrè ni ẹ́ torí gbogbo ìwà good you said it àjẹ́ burúkú àjẹ́ tó korò àjẹ́ tó rorò ni ó ṣàjẹ́ ọlọ́mọ àjẹ́ tó máa ń ba yí ọmọ ọlọ́mọ jẹ́ ni ẹ́ ìkà tó ń pè ní ìkà ìkà ni ẹ́ ìkà wọ́n máa ṣóòjú yìí ni ṣẹ́rí ní ìsìn náà àlùfò lè máa ṣe láti nàìjíríà. go straight to the point ṣé wọ́n jẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí fún ẹni ṣé wọ́n jẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí tí wọ́n jẹ̀jẹ̀ ṣe síbẹ̀ o àmì yẹ̀ bọ̀ yóò rẹ̀ kó kàn lè ṣe é lè ní kó mu jẹ àní táàmù wà fún ẹsẹ̀ wà fẹ́ kú ó ti ní o gbé ní ti tó bá gbé jáde sórí bíbélì ni mo gbé jáde tiẹ̀. bí èsì ṣe máa fò kọjá àtẹ́pẹ́ ṣíṣe yẹn òun ló máa kọ́ńkà ayé òní dáa kò ní yẹ fún ẹ. bí èsì ṣe ẹlẹ́yẹ bá kò kọjá kí ni ì máa tọ́ àbẹ̀ onírọ́ òṣì. ó máa trap ẹ. onírọ́ made by me. Mm. made by you mo. iṣẹ́ yìí a gbọ́dọ̀ rí mọ́ ilé. ibo ni ibo ló ti made by you. you that said this on the fifteen coronavirus going to go why can't coronavirus go by now onírọ́ ìwọ ẹlẹ́nu rírun òpùrọ́ àpùrọ̀jayé sama wash Only olè terrorist is not allowed anywhere in the world look at ẹ wojú terrorist rèé terrorist live in lord dublin ìmọ̀ mákàpù òkè ó nìyí lórí wẹ́bsáìtì wa wọ́n tún kọrin wọ́n tún kọrin ìkàrẹ́ náà kọ́ ké yé o ọmọ ẹ̀gbọ́n tún praise mi ni olóòfẹ́ gba ìkàrẹ́ irọ́ ló pa irọ́ ló pa. has been reported in for in any time it, will protect oneself from malicious witchcraft and sorcery but to keep evil straight. ẹ tó ń flag mi yẹn òfò ni ó ṣe mo ti gbé ìgò àṣẹ sọ́wọ́. ọgbà àṣẹ òṣìwò àṣẹ ibẹ̀ kọ́ ló wà àṣẹ wà ní ọ̀rọ̀ tẹ́mi bá sọ fún wọn àṣẹ tó. àfi tí n bá dárúkọ yín nìkan lè pè ní mú yín abẹ́ ìṣe rẹ̀ yá wèrè ni ẹ máa ma tọrọ owó tẹ máa fi kú ni. yóò lówó ìwọ tó ń tọrọ owó tó máa ní kó máa dáwó fún ẹ yèké poso tayaba irọ́ ló pa gbogbo agbára ẹ jẹ́ ẹ̀jẹ̀ Jésù bá gbogbo agbára ẹ jẹ́ gbogbo agbára tó ń lò gbogbo nǹkan oṣù tó fi ń di sí àwọn èèyàn ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ ọ̀run gbé wálẹ̀ yèké poso tayaba magabo soto yamande yìí ọlọ́run wa mọ̀ pé agbára ju agbára lọ agbára Jésù agbára ọlọ́run alàyè ó ju ti èṣù ẹ lọ kò ní yẹ. Hmm. ó ń polówó package ìwọ tó ogún owó ó ṣe mọ ìkú kò lórí ayé rẹ. mo lójú ti babaláwo yé àtàwọn pásítọ̀ wèrè tẹ̀ ń gbójúlé nàìjíríà lọ. ṣọ́nà nǹkan tó lọ kọ́pì àwọn india ló ń ṣe kiri yẹn bracelet yẹn oṣooṣiri ó wà lórí google méjì méjì five dollar ó pe yẹlẹkẹ ọ̀la ìwọ ló ṣe ni use your brain you have no brain of yours you copy people's you copy people's things Do use your brain you a scammer you a fraudster you a terrorist those things you are showing that you are selling it's not made it's not your made do things on your own use your brain. èmi akọ yín lọ́gbọ́n èmi akọ yín lọ́gbọ́n ẹ̀yin olórí burúkú dèdè ìyá kí n sọ fún yín kò ní dáa fóṣó kò ní dáa fájẹ kò ní dáa fáwọn babaláwo yín kò ní dáa fáwọn. ìwọ gọgọ ló ṣèwọ là jẹwọ ní babaláwo ìwọ ló ń ta ìlẹ̀kẹ̀ oríṣiríṣi ló ń ta fourteen day ló ń ta spell ló ń ta oríṣiríṣi nǹkan ìwọ ní babaláwo you are causing yourself fool a fool at I mean at fifty nine or fifty seven ló pe rẹ̀ a fool forever. ẹ tọ́lọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ ni. wọn ọlọ́run ti kọ̀ ẹ́ tipẹ́tipẹ́ never ọlọ́run ò gbà fún ẹ lọ́wọ́lọ́wọ́ kí ni èló ló ta is change ọdún wo ni ọdún kejì àwọn tó ti tajà láti forty fifty years ni ọmọ ọdún tí àyìndé ti wà lórí stage ni tọ́lọ́run ti ń gbà fún ọmọ àwọn ọmọ kékèké ọmọ ọdún tí bọ́lá ti wà ní títì tó ti ń tajà ni kí ló ṣe. what code uh, what code is thirty nine thirty nine is uh, Italy. ilẹ̀ fẹ́ ṣé ti rí. twenty two oṣù wo oṣù wo oṣù wo twenty two oṣù wo ẹ ó ti jáde Italy ni ẹ ṣáà láti máa ka instruction kẹ tó wọ́dà because wọ́n máa fọmigate àwọn ọjà kó tó dọ́dọ̀ yín Italy dẹ̀ tún ni so ẹ ní láti ní sùúrù ìwọ. wọn sọ ibo ni wọn kọ kankan sí ibo because o kà ní tó bá show the website ó nìyí ń let me show the website tí any website ẹ bá ti kọ́kọ́ fẹ́ order you go to the about us about us is there about us is there is there tí mo máa ń béèrè o máa ń show island money ignore your con ignore island as your country do abẹ they give us to five to sixty days five to business day. tó bá ti bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà tẹ máa pè wọlé náà nìyẹn o àti kàrẹ́ àti gbogbo àti jẹ̀bọ́ àti gbogbo anywhere in the world ẹ pè wọlé kẹ́ṣẹ́ pè fún lẹ́ni lèmi náà máa máa ṣí tèmi fún. kúndùn fún yín tó ń tajà fún yín ẹ lè rí fóònù nọ́mbà wọn bẹ̀ so ẹ lè pè ibẹ̀ ló ti ń copy ibẹ̀ ló máa ti ń send mail bẹ́ẹ̀ni ìwọ you have nothing on your own you are buying from eh, aláròbọ̀ ni tó máa ń sọ jàdọ̀ wọn aláròbọ̀ ni ẹ aláròbọ̀ delivery time five to sixty business days then how to pay about us this is goddess esther and everything. goddess oshiwo goddess oshiwo god goddess oshiwo o mọ kan tó ń pè goddess beautiful people ni wọ́n máa tẹ̀ máa pè bẹ́ẹ̀ you ugly shapeless. and they get ọgbọba oh, order ní on the twenty eighth of march rántí pé ó lè má kàn títí two weeks ó lè má kàn títí two weeks. ọjà àná ní pépà mi dà ọjà náà mo ṣe tọ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ gbé pépà kò sì sọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ ah, ah, sẹ́rà mi kékeré gan ní pépà ah, ẹ̀jẹ̀ gbé pépà tó sì dànù jàre. nàìjíríà difficult láti deal pẹ̀lú difficult ah evil trap ni àwọn ará Ọ̀yọ́ ló wà ní nísìn oh. àwọn ará Ọ̀yọ́ ló wà bí <laughs> àwọn máa fà wọn kàrẹ náà sí nísìn. ìwọ ìyálàyé ò tó bẹ́ẹ̀ o ti wo ìyálàyé ẹ kò tó bẹ́ẹ̀ ìyálàyé ẹ kò tó bẹ́ẹ̀ mo sọ fún ẹ ìyálàyé ẹ kò tó bẹ́ẹ̀ <laughs> orí ọmọ kàrẹ yọ kankan lórí Facebook orí ni ó gùn yẹn jìkìjìkìjìkì ìyálàyé ò tó bẹ́ẹ̀ <laughs> ọmọ òkè níláyé àyìnkà rẹ ọmọ àṣàkókò rìgbòrìgbò ọmọ arógun má sá aṣọ tẹ̀ márù. we should transfer two thousand. five hundred and something. Mm how two thousand and eh, something how much ọjà pọ̀ tó ń wọlé oh, ọjà ta how ìgbà tó bá dẹ̀ lọ tó lọ owó yẹn máa tún lọ fi rà ní five dollar two dollar ló ń jẹ lórí ẹ̀ top bracket owó oníwòsíwòsí alánà tí alánà tí ike ike empty tó bá order ní on the twenty two mo lè má process ẹ̀ for two weeks. Eh, àwọn àwọn lọ́gọ̀ àwọn àwọn láìsàn tó ń tẹ̀lé ẹni that's their own cup of tea. tó bá ti di jọ́kàn báyìí àwọn tó wọ́n ṣe wéwé níbi bank àwọn ni máa kọ́kọ́ dá lóhùn ó lè ṣe jọ́kàn máa fi ṣáà tó sanwó through the bank. Hmm. ẹjọ́ àtìgbọ́ yẹn rí sọ tuntun we are waiting for you wèrè lọmọ látilẹ̀ wèrè lọ́mọ látilẹ̀ hmm. àtàwọn tó máa tún sanwó sí báǹkì náà wọn. wèrè lọ́mọ látilẹ̀ insight ọjọ́ oṣù yìí ni so kì í ṣe ìnìkan lẹ́yìn rajà but ẹ ka instruction ó nìyí. ó ní pásítọ̀ sọ́sí tó bèrè ẹjọ́ ọmọ gbé fọ̀rí olórí burúkú ni ẹ olórí burúkú olórí burúkú. kí n déètì twenty three april ṣe ti rí. ó ń wá face ni o nobody will come to you. ẹnìkan kọ́lé ìrajà lọ́wọ́ mi please bí ó bá yé eyín ẹjẹ́ ń gbé sí. ẹ lò sí aláìmoore ungrateful elements. april first kí ló dé kí ló wá fa eh, ngbà tó rí pé mo dórí line sí ẹ rí pé ó ṣèǹjì ohun ẹ̀ ẹ rí ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ṣé ewé ló wá sọ fún yín pé ẹ wo line ẹ wo kìnnì kan ṣe ní láti ẹ̀kan tí mo ti dé sí. kò má tà àárẹ̀ olówó ló ń ṣe mí. àárẹ̀ olówó ṣùwọ́ ṣe rí pé ó ṣèǹjì kìnnì ẹ̀ because ọmọ ìpè mi náà ti dúró bí akọ mi kẹrí eh, kí ló wá ń sọ̀rọ̀ ọjà tó ń rà fún fún ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ọdẹ ń sìn ni àní ìyá aláìyẹ kò jẹ́ tó fẹ́. ẹ ṣáà máa fi sáà dẹ̀ mo ti kàn sí olóṣì hmm, olórí burúkú ẹ̀sà wèrè ẹ̀sà gorilla ẹ̀sà ẹ̀sà winch ẹ̀sà terrorist ẹ̀sà ọmọ àlè ẹ̀sà gbágungbàgun. iṣẹ́ wo mo fẹ́ ṣe tí mo fẹ́ at least oṣù tí ò parí iṣẹ́ wo mo fẹ́ ṣe tí mo fẹ́ ológun àtagúgú that is almost ten thousand euro lóṣù. Hmm. kẹ iṣẹ́ yìí ni kọ́lẹ̀ wọ́n dẹ̀ ọ̀gẹ̀ ẹ má ní mi lára ẹ má ní mi lára ó nìyí tó bá ọ̀dẹ̀ ó tún máa lọ kó fáwọn yúdù tó ń tà fún ẹni àtàwọn China tó ń tà so kọ́bọ̀kọ́bọ̀ orí ẹ̀ ní títí ẹ kó shut o ní audio audio life. ẹ o ti lọ sórí system ṣé o ní wọ́n gbélé kan fún láti ta ní Dubai o ní audio life. ẹ story nìyẹn story for the story story. Eta ẹgbà kẹgẹ akúṣe sábọ̀ tẹ máa ń darúkọ jọ́dọ̀ iye that's not money mm. ọdún kan èlò ni mo mékì fi ọdún kan mm. in euro that is about one hundred and fifty thousand euro. irọ́ ni. sọ yìí ni kọ́kọ́ ni mò ń serve. ah ah care we don't care but definitely ẹ máa gbọ́jà yẹn especially ọjà UK ló máa ń yá. àǹtí kan wà lórí bíbí báyìí àǹtí Tóyìn eh, àǹtí Tóyìn yẹn owó tó make in a month ó ju owó tó lọ make ní two years yẹn tó ti yé kò dẹ̀ pariwo kò yẹ lọ́wọ́ kí pariwo empty barrel bẹ́ẹ̀ni Tóyìn Kọ́ládé ó make owó yẹn owó yẹn mọ́tò tó ń kọ̀ńténà tó ń kó sí lọ owó tó make yẹn kò ń ṣòwò owó tó make yẹn kì í ṣòwò bẹ́ẹ̀ni tẹ́mi bá bẹ̀rẹ̀ sí supply ọjà wo owó tó lo make for two years èmi á make it for twenty seconds o gbọ́ o gbọ́ àwọn tó dẹ̀ make owó jata o make owó o ò lo make. ẹ sábọ̀dù ya wèrè náà. wèrè ni ẹ fọ̀ rí alákìsà wèrè ni ẹ fọ̀ rí. àní gbogbo ẹ̀yin kàṣẹ sábọ̀dù you got nothing to show. shut up audio audio show náà ló ń show audio show. ìyá tó múra bíi olóòlù tí màá múra bíi bàbá sùwé yẹn èmi lórí mi pé jù. irọ́ ló pa kì í owó àwọn èèyàn mẹ́kọ̀ owó and they see dress nice àti òfin tiẹ̀ mọ́ ni o ò ní ló ń jẹ́ bẹ́ẹ̀ àwẹ̀ ò da ilé òsàn ẹ̀ àwẹ̀ ò sun wọn. please madam can you send me your website link i live in usa. Um, DK wa máa dáwọn kọ́sámọ̀ lóhùn o because ó dẹ̀ pé because àwọn èèyàn náà sọ pé òkè tètè post iṣẹ́ wọn nígbà tó bá ká wọn lára ẹ gbọ́ sórí website kẹ́ kúkú lọ order ń bẹ̀ torí facebook yẹn ti fẹ́ máa gbà sókú ẹ̀ i'm sorry. iṣẹ́ tó fẹ́ ṣe ṣe nǹkan tó fẹ́ ṣe náà kí ló ti ṣe ìlú yìí orin change ni o pè mí gbogbo ohun tó o bá fi pè mí èmi. a fẹ́ dá lọ́ọ̀gì kí n tó fi bọ́lá mo máa fi bọ́lá síbí náà nìyí two by two náà dẹ́nu. ìyálà yẹ ẹ o lèmi ti dèwọ́ tipẹ́ abẹ́ ẹsẹ̀ mi nìwọ́ wà o ti wà lábẹ́ ẹsẹ̀ mi for long time abẹ́ ẹsẹ̀ mi èmi ti tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ẹ gbẹ́sẹ̀ kò tẹ̀ èṣù mọ́lẹ̀ ẹ èṣù ni ẹ mo ti tẹ̀ ẹ́ pa tipẹ́ ló ń pa ẹ̀. kẹ́ ẹ̀ tó mọ̀ lò. àwọn fẹ́ dá lọ́ọ̀gì ṣé ṣé kí ló ṣe òkè tó ti fi wọ́n ní sáfẹ́ jọ ìyálà jẹ́ òní. ṣé ẹ mọ wẹ́bsáìtì ìlú. àwọn tó ń rewé lọ́wọ́ ẹ̀ tó ń ra gbòǹgbò ṣe lọ́wọ́ ẹ̀ gan wọn ò lè dè mí ẹni tó ọmọ ọlọ́run ẹni tó ọlọ́run ṣe tiẹ̀ èmi tí ọlọ́run tú sílẹ̀ ó ní who God has set free is free and free forever ìyálà já àwọn tó ń ta ewé fún ẹ tó ti ra nǹkan lọ́wọ́ wọn lè dé talkless of ìwọ paruparu ìwọ àlòkù ìwọ audio audio lásán no brain of yours only copy copy and call yourself somebody copy copy and paste the ewé is copy and paste and buy and sell it aláròbọ̀ tó ń sọjà dọ̀ website òṣìwọ́mẹ́ ẹ lọ sanwó rẹ̀ ẹ wá sọ pé lọ sórí wẹ́ẹ̀sáìtì wa lọ owó tán bá san náà ló máa lọ fi ọ̀dà kéékèèké orí ẹ̀ náà ló máa kó sápò ló fi ń bra kìkì. ok ọmọ gbowó ní ọmọ ṣákí ẹ̀hẹ́ hmm. eh, eh, ìgbowó ní à ah, tó bá tán tó bá tán wọn kàwé nígbòho náà ẹ̀ka wele mọ wẹ́bsáìtì ìlú oní mọ́ni ọjà ìsọnù mọ́ni ẹni ẹ̀kọ́kọ́ bí mílíọ̀nù lánàá pé èlò lówó yìí dé mú ní ìjàmbá dé wẹ́bsáìtì confusion is ó ti wà lọ́pọ̀lọ́ ẹ̀fọn ẹ̀lọ́ ra mọ́ni ọjà kì í sẹ́ndì àdírẹ́sì láì ṣarúgbó ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ṣẹ́ni ìyàwó ni ẹni kí àwọn yín lọ́ba yín rà lórí wẹ́bsáìtì kí nìkan tẹ́ fẹ́ gan-an Hmm, ọmọ dialogue pẹ̀lú ìka rẹ̀ ọmọ èyí tó ṣe yẹ gan èyí tó ṣe yẹ. iṣẹ́ ẹ ṣe mọ̀ pé iṣẹ́ ìtúsílẹ̀ ni màá rà nìyẹn. ìka rẹ̀ ò gbé mọ́ bẹ́ẹ̀ ni ẹ sábọ́ọ̀dì tọrẹ rí correct. ó náà ní thirteen days ló ń jẹ́ enough is enough ìtúsílẹ̀. dẹ ẹni tó ń di olóńgbò tó ń yọ lójú sí lójoojúmọ́ tẹ́ ẹ̀ rí lójú wọn tẹ́ ẹ̀ rí lójú àríyá yẹn kẹ́ tó parí iṣẹ́ yẹn ojú ẹ̀ gangan máa hàn ẹ máa rí ojú ẹ̀ gangan <laughs> tó bá ti hàn kan <laughs> ọdẹ scava watch ẹ máa fojú rẹ nìyẹn gangan olè ibi tí o jẹ́ nìkan jà ọmọ lè bàdàn. ẹ kí ẹ pé tẹ bá rí iṣẹ́ tẹ bá rí iṣẹ́. ilé olóògbé jáde ó ní kó ọmọ lè bàdàn. gbogbo síìtì olè tó wà bá lórí ẹ ló wà ibẹ ló wà ó lè ó lè ó lè ẹ sàbọ̀d terrorist ẹ sàbọ̀d. ṣe kò ń gbà mí ibi tẹ́yìn bá fọkàn sí ń gbà mí ó lè ṣègbè èèyàn ló wà ní èèyàn ọ̀rọ̀ èèyàn kẹ́rọ bá pé ilé ẹ̀ ni àṣírí ẹni yẹn máa tọ́ lọ́wọ́ àdẹ́gbàgbára lọ́wọ́ ìtumọ̀ ẹni ẹ̀yìn ìgànnà níbi tá ẹ̀ mọ́ pé mi mọ́ ẹ̀yìn ìgànnà má fún mi pọ́blẹ́mù gan ṣé wọn kàwé rárá lọ́dọ̀ yín ni ẹ bá mi kúrọ́pù àjàlá yẹn ó lo fọ́tú ètò wa pè mí wéèrè nísìnyí bàbá ó dàbọ̀ ó dàbọ̀. stage ló bá dé stage ni. kì í má ìlọ bá wo mi ò ráyé ẹjọ́ ẹjọ́ nítorí ọlọ́yin tẹ̀mọ̀ website. stage ni stage ni stage ni. mi ò ṣàlàyé nǹkan kan ẹ pé eh, eh, amẹ́ríkà lè wá ẹ pé kọ́lá wọlé aṣàlàyé fún mi àtàná la ti ń ṣàlàyé fún yín mi ìráyè ṣàlàyé ṣàlàyé mi ìráyè eh, gbogbo fẹ́ kúrọ́pù àjàlá yẹn. mi ò lójọ́ dádì ẹ pé kọ́lá mo gbé òun gba kó fóun kọ́ ọ̀mọ́ ẹni ẹ tún béèrè ilẹ̀kẹ́ ọ̀la èyí tẹ́ ẹ̀ mọ̀ bọ́ ṣé wọ́n dà thirteen days lẹ́ẹ̀ máa béèrè ẹ̀ béèrè ẹ lọ́ọ́ béèrè pé kọ́lá ọ̀kẹ́ pé anamáyọ̀wà ṣé mo mọ ọmọ anamáyọ̀wà <laughs> ó dàbọ̀ <laughs> ẹ pè wọ́n amẹ́ríkà fún mi. ẹ̀rí kan pa mí oh my god. ẹ bá mi crop fọ́tò ẹ nìyẹn èyí tó bá ti lo fọ́tò ẹ tó bá ti wá bù mí bíbá máa blog ẹ ṣáà ni mo ah. trace ẹ ni àti tó bá ti delete ẹ. oh my god. tẹ bá rí ẹ bá mi ẹ bá mi fi orúkọ ẹ reply ẹ ẹ̀yin olórí burúkú ẹ̀yin àjẹ́ ẹ̀yin ẹlẹ́yẹ ìwọ ni nọfà wà ìka kóró okóró okóró okóró burúkú ni ẹ orúkọ yẹn ti school lọ padà ẹ tún reply pẹ̀lú orúkọ yẹn jọ ẹ reply pẹ̀lú orúkọ yẹn ẹ reply pẹ̀lú orúkọ yẹn ó ti lọ síwájú. ó <laughs> fẹ́ blọ́ọ̀gì wọn. màá sọ fún yín pé ó ti wà confused. ẹ mọ̀ bú tó wo jọ o kò já o ibi ò jẹ o èyí ò ṣọ̀rọ̀ èyí bú ẹ bá mi reply orúkọ àjàlá yẹn èyí. kò sẹ́ni tó gbẹnu ẹ̀fọ́ alágbàfọ̀ àwọn èèyàn gan wà á pé o jẹ́ nǹkan kan wọ́n wá bú ẹ má fẹ́ pa ẹ́ tẹ́wọ́n náà pé mi ò láti bí mo ṣe ṣe iṣẹ́ ìfúnra mi kí n máa ka comment ẹ jọ àpọ́kúlé là ń pọ́ fọ́ọ̀lì àjàlá kí lorúkọ ẹni ìkọ́rádé ẹyọ mi wé ìjọba mi wá orúkọ yìí ìkọ́rádé we are waiting for you kò ní yẹ ìwọ ló gbé àṣẹ kan jáde wo èmi ò nídìí àṣẹ wà láwọn mi ó wà nínú mi ó wà lára mi màá sọ̀rọ̀ jáde sí ayé ẹ your life will not remain the ìwọ àbálàrú ẹ. ní ìsinyìí Facebook ti gbóná gan. ee eh, ó ti gbóná mọ ẹ eh. ó jẹ tutù ní báyìí. àwọn èèyàn ń pè ẹ ò ń dá kọ́ọ̀lù wọn padà. mọ́mì ẹ kẹ́lí kí n má parọ́ àwọn tí ìbàdàn kọ́ọ̀lù wọn padà ayé pé ẹjọ́ wọn ti fẹ́ pọ̀ jù fún mi nìyẹn. ẹjọ́ wọn àwọn eléyìí ò tẹ̀sí bẹ́ẹ̀ sọ̀rọ̀ rárá because every time you're on the Facebook you don't answer them because they don't know how to use the website. mo ṣe wá ní pé kán pè é báwo ṣe rí tọ́kọ tó bá pọ̀ tí pa. ókè gáì London tó ń pè yẹn ńkọ́. kìlẹ́rìmà. gáì ara London tó ń pè ẹ̀ láti gẹ̀ta tó ló máa pè padà tó pè padà. ara London mo ti bá London kan sọ̀rọ̀ lẹ́nìí. ẹ ó ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ lẹ́nìí ni torí mi mo tún ní pé kó pè é again. listen if you can't mind sorry èmi ò kí ń ru ọjọ́ púpọ̀ that is why I made a manager for your Iwe Herbs tó bá pẹ́ ò lè ṣe é five minutes mọ́mì tó bá ṣẹlẹ̀ ẹjọ́ five minutes tó. I don't care it's between I don't care it's between you and them because mi ò sí mẹ́mbà tó ń bẹ̀ rojọ́ ebi ò fẹ́ gbé kọ́ọ̀lù mọ́ rárá eh, I don't want to do the phone service again. I, I, I agree. Adédùn àjẹyẹn ti débì ni àjẹmá nìyẹn ah, àjẹmá nìyẹn kò mọ bímọ ẹ̀ adédùn àyìnlá ní ìyá mẹ́ta. ìwọ tó bímọ tó dẹ̀ mú kan nínú àwọn ọmọ mẹ́rin tó sọ kan níwèé tó lọ fi ṣoògùn òṣì. you said you want to be the secretary for the health and road. I agree. It's between you and them. Confusion. Okay, and I'm trying to give yeah, them a. Ṣé negotiation ló wá bí láti? Tí o bá bá wọn ṣe ní ọ̀rọ̀ rírọ̀, tó bá bá wọn ṣàwádà, wọ́n máa máa bèrè silly question lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni ma, exactly, ìyẹn mo lè ṣe tí wọ́n á sọ. Igun ẹ̀mí ìgbọ̀ ẹja òkú Èkó mo sọ pé fún ọmọ ni pé ètò máa ń ju five minute talk lọ then ó máa require owó ni. kò ní kò require kò kò kò require owó kankan kò require owó kankan. àìsàn bẹ́ẹ̀ bá ti rò lọ́wọ́ wa o wọ́n mi ò. ok ó dàbọ̀ ó dàbọ̀ dky ó dàbọ̀. ó rẹ̀ pé eh, mo máa employ this is the only solution I can do máa employ eh, pa Esabod kan kò ní máa bá mi ta ewé ó kàn máa dàbí consultation <laughs> because company tó bá wà ó gbọ́dọ̀ ẹgẹ ṣáà máa fi sáde mo ti kàn sí wọn mo ti ń block wọn fúnra mi bí báyìí mo ti ń block wọn fúnra mi bí tẹ́ bá ti rí rẹ́ẹ̀dì níbi iwájú wọn máa block wọn ẹ̀ka máa fi rẹ́ẹ̀dì síwájú orí wọn àwọn tó ti sori wọn àwọn tó ti sori gbé wọn ti mọ̀ pé ò lè sori láyé tó máa fi kú wọn ṣé wọn wá bí àwọn olórí burúkú ẹ pé bí ń pa wọn lọ́wọ́lọ́wọ́ ibi ń pa wọ́n lọ́wọ́lọ́wọ́ ibi tí ibi kan pa ìwọ ibi kan ló máa pa ìwọ mọ́nàmọ́ná ibi mọ́nàmọ́ná ni ìwọ ló máa kú ibi ló máa pa ikú mọ́nàmọ́ná ni ẹ́. olùfẹ́ ká ṣiṣẹ́ àtiwá jẹ́ n plọ́ọ̀gì wọ̀sọ́ Auto Bola ló ní ṣóyè torí àwọn èèyàn máa pè wọlé fún toró kéré fèmí. àwọn èèyàn gan máa pè wọlé fún ọ náà. so if you would like to uh, apply as a because every office should have a secretary. yóò kéré sèmi má máa jọrọ ẹ lójú ìgbéraga ò da empty barrel. olórí you don't need to come and say that in Kinikini. kò ní kó wá sọ ń bíbà. I'm looking for a secretary, mm. a telephone person, mm. so that uh, if, uh, you get a phone for a number, a special number. Mm people will be calling you i will train you. ẹnu náà ni. because i don't want to. ẹnu yìí ni. i don't want to get ẹnu irọ́ yìí náà ni irọ́ ni pọ̀ jù. this business is is expanding every day. okay onírọ́. and what wrecks me mm. a hmm. lot. responding nítorí wreck me july yìí ó phone call mo lè máa rojú lórí mo lè máa rojọ́ lórí live chat. Mm -hmm mo lè máa tí mo ṣe mo lè fọwọ́ àwọn àti orí live chat because ibẹ̀ mo ti make owó mi but when it come to personal phone call it's so annoying and again ẹni tó bá ní sùúrù lè ṣe because ẹni pé gbogbo company náà ta bá pè wọ́n fún any product gbà mí wọ́n máa wà frustrated pẹ̀lú so many kìíní ẹni tó bá lè ní sùúrù I will train the person on each of our products when they call them they don't need to call me and you be on salary as well. onírọ́ ó máa tọrọ sálárì fún wọn ni o á tọrọ sálárì fún wọn wọ́n ń já bó ṣe ń lọ a tún gbọ́ lọ́wọ́ lọ́wọ́ gbọ́dọ̀ láàárọ̀ yìí wọ́n já bó ṣe ń lọ. tó bá yá ní ìsìn hmm. mo máa cancel WhatsApp Hmm. máa change phone number mi. change ayé máa ní ẹ lára torí pé o mọ̀ you know that pé n tó oró tó dáhùn èèyàn o mọ̀ pé ọlọ́run ti fẹ́ gbẹ̀san lára ẹ ayé á sú ẹ. so but eh, mo ti rí ẹnìkan tó wà àwọn ará dublin kan ti ń send message sí mi. bó bá káṣù ẹ̀ tọ́ pàápàá ṣèbó máa ń àwọn èèyàn terrorist ẹ̀ kọ́ máa pèèyàn lóró àwọn èèyàn kan á bú ẹ wọ́n fẹ́ pa ẹ́ this time around wọ́n á bú ẹ wọ́n fẹ́ pa ẹ́ níwú ẹ̀ tó bá ti rí ẹ nínà ni wọ́n ní ká má ṣe gba ìsì láàyè láti wà ní ìgboro ayé ká pa wọ́n dànù bẹ́ẹ̀ ká nà wọ́n pa. Eh, bẹ́ẹ̀ni terrorists not allowed anywhere in the world. a lè máa so mm. for that the place is occupied. máa fẹjú máa ọmọ ọlọmọ káàkiri lórí facebook tó jẹ́ ti gbogbo ayé. kò ìyàwó fún. lẹ́kìn ìwé ìpè kẹ́ ẹ gbọ́ ohun ẹ̀. so a máa gẹ̀tẹ̀ ní áìlì ẹ̀. Uh, how you àìló mo wà ní orí line mo rí wa gbogbo àwọn tó sẹ́ndì kìíní but since tó pé you are a bit familiar with the product so wà á lọ get number kan màá lè gbé sórí banner èmi àgbé phone number mi kúrò máa change whatsapp number mi so you will dealing will be dealing with them with the instruction they will be calling you because wọn náà mọ bí iṣẹ́ yẹn ṣe wà iṣẹ́ yẹn le gan kí tó ń ṣe máa dáhùn fún kọ lóṣù kẹfì máa ń kanra but ìgbìmọ̀ pé wọ́n wà gentle ó dẹ̀ lè ṣàlàyé ọ̀rọ̀ gan quiet ó lè ṣàlàyé ọ̀rọ̀ gan so òun náà mo sọ fún wọn yìí pé a ti rí yàn olórí pípa ṣódà tó má ti pè wá lè máa wọn lò so lẹ́yìn iṣẹ́ àti máa pè é ah. okay bye okay that's sorted mo hate phone call ayé then mo máa change whatsapp mi mo máa change number whatsapp mi máa kàn kéyìí dànù so gbogbo àwọn instruction tẹ bá rà pátápátá màmá sẹ́ndẹ̀ sí i. <laughs> ọ̀pọ̀ ọ̀run ti fẹ́ ọ̀run ẹ ti fẹ́ mú ooru mọ́. secretary Igwe Nation <laughs> the place is taking place we intend text me please ike Mama máa gbọ́ nǹkan ti sọ pé kẹ́ ẹ stop ẹ mo ti employ èèyàn kan ní ìsìn ẹ ṣáà tí mo ti bá a sọ̀rọ̀. ó <laughs> ti employ nìyẹn o ọ́ òní hostage náà ló ti ti employ nísinsìnyí ẹ̀rí bẹ́ẹ̀ ṣe interview ó ti employ wọn nìyẹn o oh my god ah. Hmm. <laughs> ojú síta. Hmm. ẹ ló lọ accept admit mu tó mo include ẹ sí o accept láti yọ ẹ ṣé kí n resend ẹ ni. ayé hours wo ló ti lò ń bí sìn. accept ẹ sọ wà lè ba mi máa block àwọn èèyàn báyìí. ẹ wá o èmi ní zero tolerance ní o ẹ má kórí burúkú yín wá bí o ebi ò sí lára àwọn tó ebi ò sí lára àwọn tó ń wá sórí Facebook wá rojọ́ láì lówó Ah. <laughs> owó wo lo ní ṣọ́dọ̀ ọgbọ́n máa pèrè lólówó. oh you can't please please please wọ́n tó tẹ̀sí mi láti Germany etí ẹ̀ ò di mo ní mo ti employ èèyàn kí ló dé gan-an. ṣúra ló ra tíkẹ́ẹ̀tì fẹ́ẹ́ gbà tó fẹ́ lọ Nàìjíríà ó dẹ̀ lówó ó ra ẹ̀bà ẹ̀bà five thousand nígbà tó fẹ́ jẹun lọ́jọ́ tó wá ń lọ tó ti náwó tán ó gbé káàdì ẹ̀ sí kò máa wọlé ó decline àbí gbogbo ayé ò rí lórí Facebook èmi gan mo sọ fáwọn èèyàn ọ̀jẹ̀ ó wo ló ní ó wo ló ní shut up shut up your dirty mouth má yẹ ká já o <laughs> ìwọ tó ń tẹ̀sí láti nẹ́ẹ̀sì tó dẹ̀ ń tẹ̀sí láti kìíní mo ti gbà yàn. sáyìn <coughs> eh, eh, nìyẹn sáyìn coronavirus <laughs> and cancer tó ti wà ní throat ẹ̀ <laughs> eh, ó yá gbẹlura ewé yìí náà ni gbẹlura omi lọmọ mu mi ṣé o ti rí kọ́ọ̀pù tí mo dẹ̀ fi ń bomi ṣé o ti rí omi wọ́tà bọ̀díwọ́ kó máa jẹwé jẹwé jẹwé ni ó mewé wéré títí ó dàbí ewé kọ́lọ̀ ẹ̀ dàbí ewé tó ṣá tó ti gbẹ. ẹni tó bá fẹ́ jẹ́ active ọmọ ewé. wọ́n lẹ́yìn tó bá fẹ́ ṣe tẹ́rọ́rìsì wọ́n ní kẹwàá àmọ̀kàn tó fẹ́ sọ. bèrè tó lu adé don't let me block you please i don't have time for for. <laughs> ẹ ẹ òun ti lọ ṣe rí omi tí wọ́n ti lè fi rẹ́dẹ̀ wọ́n fẹ́ kú o wọ́n fẹ́ kú wọ́n yóò bí ìkọ́dù. And I don't want any marketer from Nigeria. Stop texting me. I don't want any marketer. Ó ma máa wúkọ́. Even from anywhere, I don't want any marketer. Ó yá tún mo, ó yá gbèsè kò lè kásẹ̀ eré àtọ̀ òkè kàtà kò ní kà fún ẹ. If my herbs is just a normal iye iṣẹ́ tó ń ta herbs lélẹ̀ herbs lélẹ̀ ẹni tó ń ṣàìsàn báyìí tó ń wúkọ́ ó ń wúkọ́ sí kinní fún wọn spiritual product wo ìwọ tó ní spiritual problem tó tún ẹ má lọ fi àjẹyìn kẹlọ fi méwé. ìwé òsì wo. ẹ káàsán o lọkùnrin lóbìnrin mo kì í lọmọdé àti lágbà èmi ni olólùfẹ́ yín títà yín mo bẹ̀ yín ọmọ ewé kó tó pé publicity yín ní dá fún ẹ̀wò tó tẹ̀sí mi láti nàìjíríà. ìyá tó mú ẹ̀kọ́ sí tó mú kọ ìwọ ti mí ẹlẹ́ẹ̀lẹ́ ìwọ lèmi mo ní cholesterol dá <laughs> ló ní báyìí. stop texting me. <laughs> o mọ pé it's not by blood you have that cause you cholesterol. <laughs> ìwọ ìwọ tó jẹ oúnjẹ tó ẹ dì mí. olólùfẹ́ yín eh, ẹni tí gbogbo ayé bẹ́ẹ̀ ṣe kórìíra mi gan ẹ lè ṣe kẹ́ máa wò mí. ìwèrè ẹni ó wò á ara ẹ èrèjì èwo yìí wèrè dùn wò kò tẹ́ bí lọ́mọ. láti bí one hour thirty day by no comment no story no kìíní kan. ẹ lè ṣe kẹ máa wò mí àti haters torí pé mo ṣiṣẹ́ yín débẹ̀ ni. iṣẹ́ wo ló ṣe irọ́ ni. mo ṣiṣẹ́ gbogbo yín débẹ̀ ni. irọ́ ló irọ́ ló irọ́ ló pa. ipe àfẹ́kálà ayé ń fẹ́ iná. iye ẹnu iná ni. àrùn ká ni tòun. ó máa wà tó ní réyàn wò ẹ́. ń fẹ́ owó oye máa wà tó ní léyàn wẹ̀ tí wàá jáde wàá máa wẹ̀ pé ṣé èèyàn sí lórí kìíní wàhálà bí àwọn wọn ò wá ọ́díò kò ní fọ́lù ẹ̀ mọ́ ọ́díò gangan kò ní fọ́lù ẹ̀ mọ́ ọ́díò kan máa ní reject reject reject. <laughs> ìbànújẹ́ tó wà nínú ọkàn yín ọkàn yín ló wà. ṣé wọ́n jówó ni ìwọ ìṣẹ́ ìwọ ìṣẹ́kọ́lẹ̀ ò kì í ṣe tówó ọkọ̀ yín ṣe máa máa bàjẹ́ títí ayérayé nìyẹn ọkọ̀ ẹ ni bó ṣe sáàdì yẹn tó ń wúkọ́ yẹn ó máa wúkọ́ kú ni isolation ló máa bá kú ìwọ ló ní ìṣòro. ìjọ kan ni èèyàn ń kọ méje fún yàn. èèyàn ò lè máa bú mi kó máa lálì mi hmm. àbí kó máa bú olórí mi. Mm wàláì ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ń ṣe ṣáàtì ni mi ò ń wò ọ̀pọ̀lọpọ̀ ṣáàtì tẹ́lómi ń ṣe lórí Facebook tó wà abusive tó máa ń curse I will not watch that show. ìwọ ìwọ ni number one ìwọ gbogbo ìgbà àbúrò àlọ́wọ́ ẹ̀. maybe I have been watching it before tí n bá rí pé notification yẹn jáde mo lè má yà sọ́dọ̀ ẹ̀ because I'm bored with the same thing recycling mm. with the same show. you have to be bored. I'm no longer interested in that show. Ah ah nísìnyí. Ah ah. Are you getting me? Ah ah. Ó máa wà o. Ó ní mo ṣe wá sọ fún yín wípé ìtẹ́yìn ò bá fẹ́ ẹni tẹ́yìn ò bá fẹ́ èèyàn ń wò. Bọ̀ tó wá lọ kórìíra mi tọkàntọkàn tó ń wò mí ojú ẹ ò ní fi rí nǹkan rẹ mọ́ láyé. ojú ẹ máa fọ ojú ẹ yẹn wo ojú ẹ ti fọ rẹ di ti gbé ìgò sójú ẹja òkú èkó lójú ojú ẹ. because gbogbo wa ní Facebook ká má bàa nira wa lára facebook ká má bàa nira wa lára mark zuckerberg ó ṣe blocking sí gbogbo péjì wípé kí ló wá ṣe lénìí báyìí ṣe peter two kí wá ní ọ̀rọ̀ so go straight to the point. tí ẹ bá mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ ó ń bàyìn ní inú jẹ́ kóòdù one thirty one I don't know ẹ tí ẹ bá mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ ó ń fa ìbànújẹ́ ọkàn fún yín it's because Nigerian people cannot mind their fucking business that is why you remain stagnant. ìwà ìwọ ni òun náà ló ṣe wà nínú shed tó ń pè nínú ilé ó wà nínú shed. if something is not of positive to your life if something you are negative from A to Z sleepless from night, your head to your toe night. you are a negative you, are negative you are okay, negative that is why you cannot do without drinking agbo every minute. Because number one is a damage to your health, not my health. Your health is damaged already. Ẹ mọ̀ pé tẹ́ bá wá sùn nísìnyí tẹ́ ní ikú òjijì tẹ́ tójú oorun dójú ikú. Ìwọ ló máa tójú oorun dójú ikú. Wọ́n ní ẹ heart failure. Wọ́n mọ̀ yìí pé ìbànújẹ́ ó ní ó ní depression ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́ gbé sí ọkàn ní ìkórìíra ọmọlàkejì ayé. Ìwọ gọ́gọ́ he's talking to herself o, ó ń bára ẹ̀ sọ̀rọ̀ ó ń ṣe so many damages into people's life. ó ń balẹ̀ sọ̀rọ̀ pé kì í ṣoògùn ilé bàbá ló ń yọ yín lẹ́nu kì í ṣoògùn ilé ìyá ló ń yọ yín lẹ́nu oògùn àfọwọ́fà àyọjú ó ń balẹ̀ sọ̀rọ̀ gọ́gọ́ ìwọ gọ́gán ló ń sọ yẹn you are talking that for me. wọ́n ní èpè tó kéré èpè mm. tó mọ ẹ̀ẹ̀mẹ́ni tọ́lọ̀ ń fi ọyàn àṣẹ sí lẹ́nu. Mm. mo ti ṣe ṣáàtì mi ní ìsìn for ten years mm. kí Facebook tẹ̀ tó introduce ìkíni àti download mo ti download ẹ̀ sórí YouTube sórí Facebook. I've been on Facebook then before you. ọ̀pọ̀lọpọ̀ lájọ bẹ̀rẹ̀ tó yẹ pé ṣó òun interest mi mi ì ti ẹ̀rántí orúkọ wọn mọ́ mi eh. ì lọ ń wò wọ́n tó yẹ pé mi ì wá interesting nínú ohun tó ń ṣe. báwo ló ṣe mọ̀ o lọ wò wọ́n náà. ìbùdókọ̀ mọ̀ á débẹ̀ tí mo máa sọ pé tó ń wí yìí o tẹ́ máa lọ sí ṣàtò ní ṣàt that is very very very very wrong. Hmm. ọ̀pọ̀lọpọ̀ nínú yín ìbànújẹ́ ló máa fi lo gbogbo ayé ẹ̀. ìbànújẹ́ ṣe ń lo gbogbo ayé ẹ̀ dáàbò yìí. ó lè ṣe pásọ̀ anybody. ẹ̀ eh, láìkí tó ń sọ you just waka pass kí wá ní nǹkan tá a fẹ́ gbé wálé yìí kí ló ṣẹlẹ̀ mind your own business. if you cannot contribute positively to anybody's chat you don't need to comment at all. Oh. but you can go to other people's chat to write rubbish. facebook ti make everything easy for that you block who uh, even there's nobody can that if I bully you on Facebook now if you bully me on Facebook I bully you I blog you there's nothing you can do the police will tell you there's nothing they can do Okay. The thing they will tell you is that you should leave a, you should leave the Facebook. Yeah, oh no, you want to if you don't want to be bullied, everybody you bully. Facebook. You that is why you don't see the police. You bully, they bully you back. Give and take. Facebook ni. matters. Wọ́n máa gbé fún correct this time around. Loads. You bully, the only they bully thing you back. Ni. Is that if you are being bullied, if you are being corrupt, if you are being like I'm maligned, yeah, you, just if you terrorize people, that that's terrorism. The as well, they do bullying. That's terrorism. If you terrorize, we could do. When people don't do anything against you and then you bully them, you terrorize them, it's against the law. Facebook. The only law that is applied is that leave Facebook. No, you are you okay. You you have to leave now because you are complaining that people are writing derogatory comments on your chat. You leave Facebook for now. On Facebook. Will you go? Don't go. You are going to go. Go. It's not your daddy's place. If you are not happy, oh, well, I don't complain. Listen to if you don't like people saying, Don't do this. I will not listen to it. if you you see facebook is a rough area it's a rough arena yeah it's a rough ground there's no respect for anybody there's no respect for anybody on facebook don't tell me to forgive her shut up don't tell me that you see she's the one that sent you message facebook, no anybody can't see a lójú even the police will tell she you. she said she want to abuse my hometown um, want to abuse my my o ti bu ilé mi excuse me mm-hmm. don't call me o oh. you see the way they always forgive this woman which woman castigating them o ti send message pé kemi forgive òun olórí wọn am your follower o ti send message sí wọn pé kán pè mí mm. they will not trace their hiding they believe that media is a rough place it's a football arena if you don't want to be insulted don't ever open a Facebook. People calling somebody's name on Facebook is part of the game on Facebook. Okay. If you are calling someone old you are one of them abeg you are abusing people them. anybody can go for you old enough to for what you have been doing to you people are them. you so are right you are not wrong wàá fẹ́ ku what does the father going for king going for everybody people children Facebook What are you ẹ I believe everybody on Facebook ọba wèrè ní wèrè ní àwọn wèrè Facebook is not like that ìwọ ló kù tiẹ̀ bẹ́yẹn if you are Those mentally disturbed mentally deranged you go to that place you mention now kì í ṣe àwa. majority of the sadists that <clears throat> put derogatory comments on you are the sadist number one sadist nínú ayé yìí ni ẹ enemy of progress. but they are confined to bed. Are you getting what I'm saying? What are you saying? That is why whatever they say about me on Facebook, <laughs> whenever anybody abuse me on Facebook, it does not perturb me. It does not move me. Because I can never, there's no way you can bully me on Facebook. I can never, never, never leave Facebook. Because I was, Facebook today made me a millionaire. Shut up, you are a, a, a pioneer, a pioneer, a jettineer, a rakisanier. I bought my European. A poor near. Not I mean, a millionaire. A poor near. Facebook. Mm. Facebook is very good for marketing, but there is no way. Even if you are going jelly, you don't want to. Òyìnbó náà nìyẹn o. Ee Jerry, èmi ní ọ̀pẹ̀ ní stark ní tètè náà. When you are going jelly, You will still have hater. Mm. that they will discuss Jejeli. on, on a <laughs> fake profile. Oh my, wọ dictionary. It can be your husband. Ó máa rọ̀bọ̀n power pa wá o pẹ̀lú bọ̀ o. Àwọn òṣèpá wa lọ school ní street làwa o. Eh? ṣùgbọ́n jẹ́jẹ́ òyìnbó yẹn òyìnbó that this is my space. so shut up kó sọ there is no stop boasting and stop bragging you disgracing your children disgracing your people. i know what i'm doing. o disgrace àwọn abọ́dẹ̀rẹ̀. you can never give up on your dream. shut up. facebook uh, they are there just to depress people. Hmm. They call you the name that you are not. Yeah, they label you with the name you are not. You know they lie. So anybody your attitude you can show you, you the real you. Everybody this, knows you. You can abuse that. If they abuse you back, you are the master of all those evil. Higher than the other. You are the leader of the terrorists on Facebook. Slap. Master planner of evil. Destroyer hands. of destiny. So I told the police when he told me. Shut up, I said, they are bullying my children, they are bullying. Say, okay, it's about me. Ṣègbè mi ló lo wá fúnlé ni, why are you telling story? Ó ti rò pé màá dúró each time tó bá ti jáde, màá jáde tì ẹ́ ni. Ìwọ ayé coronavirus àníta mi iṣẹ́ nígbà tá a bá máa ṣe bye bye to coronavirus you too a máa sọ pé ogun ti parí ọlọ́run ti mú lọ arrest in uh, peace is not Since 2012 when I started as a blogger. Búbùlì ẹ máa gbọ́ ní wọ́n búlì wọn. Ẹ gbọ́ ẹni tó ní ìyá àwọn ọmọ tó tí obìnrin yìí bí tọ́dẹ̀ ti dàgbà wọ́n wicked àwọn ọmọ eré tiẹ̀ for real. That can annoy me. That is why there's nothing. You are just wasting your saliva. Mm. You are wasting your inner energy. Who are those who are you talking to? I don't have any shame at all. Ìgòjú ẹ̀bí tó kú old cargo. I cannot cry. I cannot have a sleepless night because that of your derogatory comment. You know reason why? Because I know what I'm gaining on Facebook. All this 120, all, all this 150,000 euro I'm making, I made last year. I made it from, mama, what is the meaning of? Ẹ bá mi block ẹni yẹn tẹ́ fi ṣáwọn admin wà ń bẹ̀. Ìṣeré ní orí, ṣe bó ló wá fèmí? wàá fẹ́ ẹ kú o ẹ̀sà bingo wàá fẹ́ ẹ kú o wàá fẹ́ ẹ kú. you see why who is wasting each other you are not wasting my time you are not even wasting me away. you, you are, wasting, wasting yourself away. It's what a lie. have you gained? It's a lie. No, you don't feed anybody. What prosperity? Ìwọ ni bẹ́gibẹ́gi tó máa ní káwọn èèyàn tó máa ní kó máa tag account káàkiri kó máa fi bẹ́ẹ̀ gbowó ní ìlú káàkiri Cairo káàkiri and then after collecting ìwà máa fi yẹn ṣakọ wọ́n máa lówó fáwọn èèyàn lówó you are a I think I'm the most bullied woman blogger on Facebook. Everywhere is accessible. YouTube is accessible. Instagram is accessible. Twitter is accessible. But I'm enjoying the publicity crazy. I'm enjoying the publicity. Let's crazy. say I've, I've not gained anything on Facebook. Oh Ọmọ ẹgbẹ́ ògo méjì ló wà, ògo wèrè ló ní, ògo asínwín. Ogo I get loads of business connections, like the one in Load Dubai of now. collection, which Dubai? When the o tún ti ní lẹ́sẹ̀ ìbílẹ̀ tó tún sí ó máa ní olóṣì onírọ́. You can see I said they should send their their, their proposal. Hmm. To their I said send your proposal hmm. to you see send your proposal mm. to about. you can see mm. about the dubai properties. Mm. o ti ta ti tọ́kì tán ti dubai ló kàn dubai tó pé tó bá ti bọ́lẹ̀ ní airport báyìí tó bá ti rí ìdúró ẹ̀ báyìí the next day wọ́n máa gbé ẹ lọ síbi ilé ni wọ́n á tún gbé ẹ jáde for free. if you want to leave based Alaye facebook bàjẹ́. if you want to leave facebook you can leave But Esther, Esther will go nowhere. Uh, you shut up your mouth. You start going for people. When you go for people for now, mm. if you go for people for now, everybody will go for you. Okay? If, anybody if you go for anybody now, everybody on this Facebook will go for you. Okay? One more you are nobody. Okay? You know that you are nobody. If you go for anybody now, they go for you. Really, idiot. Idiotic. tí màá máa rí mi. ó ti pèèyàn pé kán sọ fún mi pé kí n dáríjì òun ni o ẹnìkan pè wọlé nsìn pé kí n dáríjì òun. you see all those that are abusing you without uh, knowing you why is tilu change ṣebí èmi ló ló fẹ́ ṣe kiri they don't count it to be anything. kí ni story. they don't count it to be anything. kí ni story. to them they are making fun. àwọn kan rò pé àwọn wá ṣeré ni. this one not your mate. ṣé wá di eré táwọn wá ṣe tó fi ń bu yín yẹn. ìwọ orí ìwọ tó wá síbi tó this one is not your mate orí ẹ dàrú ṣé ìyá àyìndé jẹ́ mate yẹn ṣé àyìndé jẹ́ mate yẹn ṣé òfin aláàfin ọ̀yọ́ jẹ́ mate yẹn ṣé gbogbo Odùduwà jẹ́ mate yẹn gbogbo àwọn tó ń bú tó jẹ́ mate yẹn owó wo ló mé ìjọ ṣọ́tọ̀ dáa ta ló fi ológo wo you don't talk about go yóò rógo rí. tí o bá jẹ́ kí ni. o rógo rí ológo kì í ṣe bíi tiẹ̀ olófò ni ẹ́ kì ṣe gbogbo ẹni tó jẹ́ blogger or vblogger nìkan ni wọ́n máa ń bú lórí Facebook o ask yourself bí o kàn ti ẹ̀gbẹ́ fọ́tò kan síbẹ̀ you been a silent watcher o kì í comment o ṣe kankan tó bá máa jẹ́ báyìí wà kàn ní derogatory comment lábẹ́ kìíní ẹ̀ wọ́n máa wí pé wà yìí kí ni sọ́run ṣe bí those are the low lifers àwọn tó lọ ti jù sínú iná ìparun And let me tell you, majority of people commenting on Facebook with fake profile, they are inside the prison. Bí ọlọ́pàá ṣe sọ fún mi nìyẹn. ọ̀rọ̀ ọlọ́pàá kan láti gbọ́ yẹn rí. ó ní kì í ṣó ní majority àwọn tí mo ní wọ́n lu fake profile yìí pé tó máa ma trace IP wọn pé prison ni wọ́n wà because ayé wọn ti bàjẹ́ wọ́n wẹ́ ní kúnra ni. Ah, ṣé wàá preach fún wa lẹ́nu ni. ẹlòmíì ló fẹ́ profile jẹ́ pé ìlú ti yí orin ti jẹ́ǹgì o. torí bóyá pé torí iṣẹ́ ó ń tà mm. láti protect iṣẹ́ kò ní búyàn but wọ́n tún wá sọ kankan wọ́n ní charity begins at home charity begins at home like you all know I'm a very quiet woman to the core. o quiet ẹ ò rí. Iṣẹ́ mi ló sọ mí di wúwo. Quiet my food. Okay, ó dẹ̀ People that knows me, I've been in abroad since age of twenty-six in United Kingdom. People know me very well. I don't keep friends. I'm a very private ló fa story báyìí ṣe bí bọ́lá ló ló wá fún èmi náà dúró sí ẹ nì mo dúró nì lákọ mo wà bí bọ̀n. ẹsì eh. mi gan sọ i'm a very private woman to the core i want to be eh, left alone eh, mo lè dá wà nínú ilé fún ọdún kan kí n má báyọ̀ kankan sọ̀rọ̀ I remember when I first uh, married at the age of twenty-two in Sorry, Nigeria. Sorry ló bá dé. À ń gbé nílé mọ̀dáyínlọ̀ mi. Oh my God. Àwọn à ń gbé ní fúláàtì ìsàlẹ̀ mọ̀dáyínlọ̀ mi ń gbé lókè. Ah ó ga o. Mọ̀dáyínlọ̀ mi máa ń bá mi ní ìjàdí Story story story what upon a time. Time, time, time. mi wà káàrin. Bí bá wà nínú ilé ni mo máa ń wà. Tí má ti bí iṣẹ́ dé báyìí, inú ilé ni. Eh. Mi ò kẹ́gbẹ́. Eh ẹ tó bá máa parọ́ èèyàn méjì ni mo bímọ fún eh. àfi tí èèyàn bá máa parọ́ ẹni kò sọ ọ̀rẹ́ tí mo ní wọ́n máa ń bú mi wọ́n dẹ́sà bọ́ọ̀dù òlọ́ọ̀rẹ́ kò lọ́ọ̀rẹ́ bóyá kò lórí ọ̀rẹ́ mo kúkú lórí ọ̀rẹ́ èmi ò ní ọ̀rẹ́ ni hmm. especially ẹni tó bá ti ní ogun àdó mọ́ kéèyàn mẹ́rin kẹjọ sọ̀rọ̀ tó bá wù gbọ́gùn tiẹ̀ tó wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi àfà pé mo wà ń bẹ́ẹ̀ yẹn wọ́n ní tòkunbọ̀ ló sọ. iṣẹ́ ti rí ṣe rí pé bọ̀bọ̀ gẹ̀ yóò le bèbí yóò tiẹ̀ lé gbogbo bó ṣe ń fẹsẹ̀ halẹ̀ halẹ̀ halẹ̀ halẹ̀ tó ń dẹnu lórí Facebook ló yá ló nílẹ̀ ojúgòbe ojúgòbe ojúgòbe wá ọ̀bẹ kú. ìgbésí ayé mo sọ wọn a máa kọ̀ǹsóòlù mi at the end of the day gbogbo tí mo sọ báyìí ìta ni ń ti gbọ́. <laughs> kí la fẹ́ gbọ́ story story. kí ló ṣẹlẹ̀ ṣe bọ́lá ló ló wá fún wọn wá ń bí fún ẹ náà o kí ló dé tó ti ọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ ah, kó o jáde ọ̀rọ̀ tó búfalo yẹ kó tún sàn kọ́ mi fẹ́ pè wọlé lẹ́ni náà máa pè wọlé fún ẹ. ẹ tó bá wà business oriented ní ayé ìkòní máa kọ́ rẹ̀. business oriented náà ni ẹni tí òfin ọpọlọ ló ń kọ rẹ ẹni tó fi ọlọfẹ kọ àwọn business àwọn tẹ̀mí fẹ́ kọ́ business lọ́dọ̀ wọn mo mọ̀ wọn mi ò kọ̀ fẹ́ sọ lórí bíbá àwọn tó yọ̀dọ̀ irú àwọn àti mi alákìjà yẹn ìyàwó alákìjà yẹn alákìjà àti ẹ̀rọ àwọn eh, àwọn àti kan náà wà pọ̀tì wọ́n ń ṣe business yóò tẹ eh, irú wọn no business no orientation no business no no no no eh, bad bad business you bad business yẹyẹ yẹyẹ business ẹ yẹyẹ business. ṣé kó tó ṣírò òye owó bó ṣe wọlé iye tó palẹ́ yìí kó tó ṣí ṣe kílẹ̀ wọ́n máa sọ káwọn nípa ẹ lè rí wọn àwọn táyé wọn bàjẹ́ ló ń lọ party every time. Ah, irọ́ ló pa. àwọn tí ayé wọn ti bàjẹ́ pátápátá. àti tó ìkọ́ládé he goes to party every day and ó gbé dání say ah ó ló dẹ̀ olóde àwọn alákìjà náà dey do party every time ètò orí wọn má pè mí má pè mí bẹ́ẹ̀ má pè mí àwọn náà máa sọ yí pé à. Ah, ó ti ń bẹ̀yàn kiri kan máa pè mí dublin irọ́ ló pa dublin ta wà ìràbàrà ebe ó kọ́wọ́ wọn gan. Mm. Eh, ìwà àbólọ́wọ́ ẹ̀ ìwọ ni. ọmọ gbọ́ ah, ìyá alágbájá mo ti wà fully book wọ october ẹ rò bẹ́ẹ̀ pé agency ló fún wọn níṣẹ́ ni kí ni party ni wọ́n ń sọ báwọn ní party wọ december eh, okay eh, okay kí la fẹ́ okay ṣé yẹn ló wá sọ ṣèbí bọ́lá ló fi ṣe title kí wá ni ó ṣe change. twenty two ìyọkùnrin six twenty four. okay àwọn èlò ṣì wà nílé. kí ni story báyìí ẹ lè rí wọn kó kúrò nínú ilé tó má kúrò níbi iṣẹ́ eh, ilé ni ń bọ̀ eh, tó pé ibi tí mo jẹ́ ìyá gan wọ́n rí pé inú ilé mò ń wá oh. ká ni mo jẹ́ ìyá tó ń yọ fòkìfòkìfòkì ọmọ náà yọ fòkìfòkì àwa làwọn ọmọ wa yẹn mú ní ìṣòro ìlàyé tó bá eh, jẹ́ tó lọ pátí pátí pátí jù ọmọ yẹn lọ pátí pátí jù <laughs> oh a ní kí even gan kí oh pandemic tó dé <laughs> ọmọ mi tó jẹ́ tíṣà tó bá ti kúrò ilé ló máa wà àwọn ọ̀rẹ́ wọn máa kí wọ́n lé ni wọ́n ṣe because ebi kò ń jáde kí ló fa story o. so àwọn yẹn dàgbà mọ ni. ẹ yé sọ story ẹ yé sọ story. èèyàn wà nínú ilé kò mí yìí pé. ẹ yé sọ story ẹ sọ̀rọ̀. kì í ṣe ṣe ayé ìsìn hmm. kì í ṣe ayé ìsìn ọ̀rẹ́ ló ń pani jù ogun tó ń jàyàn jù láyé yìí kì í ṣogun ẹbí mọ́ kì í ṣogun ara mọ́ kì í ṣogun aládùúgbò ogun ọ̀rẹ́ tímọ́tímọ́ ló ń jàyàn jù láyé torí pé láyé àtijọ́ la máa ń sọ pé àwọn ogun tó léwu lórí ìlú ṣe gbogbo àwọn pẹpẹ yóò wù tó ń lo tó ń bóra tó ń ṣe gbogbo yẹn àti àwọn ọmọ tó fáìn tó dàbí egbin yẹn àwọn gan ni eye ọ̀gàlàǹtà. <laughs> ìwọ tó ọ́gbìn yìí gbogbo tó wà nú ẹ ti gbé jáde ẹyẹ tó wà nú ẹ ọ́gbìn ó burúkú. ṣùgbọ́n tó bá ti pẹ̀yìn dà báyìí tó bá ti sùn báyìí <laughs> wọ́n ń gbéṣẹ́ lọ báwọn eléyè oh ó wà ní mọ̀bí tó gún ti ń yẹ. bàbá wa o <laughs> tó o bá ṣe jáàtì mọ́ parí ẹ̀. mo ní ìyẹn ló sọ mí di minọ́níà lẹ́ni àṣírí tó wà mẹ́rin millionaire zero ni kí ló tó mọ millionaire pè náà millionaire. mi ní sọpàtà mi ilẹ̀ ah. bí mi ìlara omi tẹ́nìkan òbí ni mí. irọ́ mà ló pa. ọkùnrin òdó mi rí kó fún mi lówó rí. Eh, ṣùgbọ́n láyé eh, ẹ̀ máa ti tó ti kò tá tí mo ti eh, dúbú ìpè wọ́n kàn án bọ́ àtò mo lè ṣe kí n ṣọ́ọ̀tì o but I, I will never give up. But to try me, I will never give up. Eh, me, there is support from anybody. Okay, no kiri. cash coming in from anybody. Eh, ìwọ tí wọ́n máa ń kọ́ àkáǹtì káàkiri tó máa ní kó máa dáwọ́ sí tó máa dáwọ́ sí láti Amẹ́ríkà tó máa sọ pé Tí o bá tilẹ̀ ń dá wà. Oh my God. Tó dẹ̀ mẹ́sọ̀ pé ó wà. Tó máa ní kó ṣe patí fún gbogbo patí tó máa ní ìyá mílíọ̀nù ní àmì náírà wọ́n dáwọ́ fún ẹni. There is lots of opportunity you can do without any capital pé olówó lọ́wọ́. ṣe bí èmi ló fi ṣe táìtù kí ló wá fa story báyìí. wọ́n kà tó wọ́n máa sọ fún ẹni tó lè ṣe ní iṣẹ́ kan tiẹ̀ wà tó pé ìdá ìníṣẹ́ lọ́wọ́ ẹ̀ business orientation ni. nígbà tí o sì nǹkan kan mọ́ ẹ máa gbà wálé ni o. envelope lásán ni bọ́kà mọ̀ bá company envelope ẹ̀ nínú ilé ni. ẹ máa gbà wá o. ó ní iye tó máa pa one hundred envelopes ó ní iye tó máa fún ẹ. ọ̀lẹ́ ló máa sọ pé kò síṣẹ́ nílùú òyìnbó aláyébàjẹ́ ló máa sọ pé kò síṣẹ́ nílùú òyìnbó work at home ó wà dáadáa company mi wà tó jẹ́ pé stamp nìkan lè kàn máa máa ṣe wọ́n máa supply envelope ẹ̀ kàn máa bá wọn stamp ẹ̀ lé wọ́n máa collect wọ́n ti sanwó yẹn sí bank account yín. Mm-hmm. but majority of your time you you waste it Bit on Facebook. Mm. ẹni tẹ máa bú lẹ́nìí tẹ máa bá yẹ́ ìjẹ́ lọ́la lẹ̀ ń wá. ibi tí mo wà fún káàtì mò ń so tọrọ òótọ́ ọ̀rọ̀ wo ló ń sọ. ẹ̀ta ló mọ̀ bẹ́ẹ̀ torí òótọ́ ọ̀rọ̀ mi lọ́lọ́run ti dá èkó lọ sí òní mi padà. òótọ́ ó ń purọ́ ju òpùrọ́ ni ẹ́ ó yẹ òpùrọ́ nọmba wán ni wọ́n ló pa irọ́ ló pa torí ó ń ṣe bí o ti kára ẹ ibi ẹ ti gó ẹ o ti ṣe bí jù ibi ẹ̀dẹ̀ tí kò bá tu tó bá ti nà ká kan sọ́mọ ẹnìkejì ẹ mẹ́sàn-án tó kù tiẹ̀ ní ibi tó ti ṣe ti pọ̀ jù so o ti nà ọwọ́ káàkiri and the remaining one is for you wà tó ní ti. àsìkò pandẹ́míkì ó yẹ kí àwọn ọba kọ́ lọ fún gbogbo opó kọ́ má fún wọn nínú ìgboro tán ti jọba at least abúlé wà níbi tán ti jọba náà. ìwọ ló máa sọ ọkọ tó máa ṣe fún wọn ìwọ ló fẹ́ sọ ọkọ táwọn tó ń fẹ́ ṣe o rò pé wọ́n jẹ́ ọ̀dẹ̀ bíi tiẹ̀ ìwọ ló fẹ́ sọ ọkọ tó bá fẹ́ ṣe. bíjọba ò fún wọn ṣé ọba ò ti gbalẹ̀ ni ọba ò lówó ni ọba lẹ́sìn lẹ́ẹ̀kan òkè ah, ọba ò ní dẹ́ ẹ lóhùn o ti mọ̀ èmi máa dẹ́ ẹ lóhùn ṣé o kí ló dé tó change sí tọ́pìkì ọba ó fi ọba ló ti ní báyìí torí èmi máa dúró tiẹ̀ máa má tiẹ̀ pa ní bó ṣe wà ní. me i no send you message. iṣẹ́ wo lọ́ba ń ṣe. lọ́bẹ̀ lọ́wọ́ kúkú ṣe tú ọba tẹ̀ ń ga fún wa ṣọ́ngbé wọ́n ti torí pé ẹ̀gà fáwọn wọ́n ní house of the assembly ọmọ àdúgbò wa ni ẹ bá wa fi sẹ́yìn kò ẹ̀ náà it's not your business ó ti bẹ̀rẹ̀ sí í bú ọba ọba ló ti di kọ̀ báyìí. àbí ọmọ náà máa kó lọ rẹ̀ ẹ̀ ń ṣorí burúkú ẹ̀ fi ń ṣayọ̀. ok ìyẹn àwọn ọba o. orí burúkú lẹ fi ń ṣayọ̀. kí ló kàn ẹ́. n máa ṣubú fóònù yìí ní ìsìn torí mo fẹ́ gbé chájà sí jẹ́ kí n mo bá tẹ̀ ìyẹ́ tó kù náà. orí burúkú lẹ fi ń ṣayọ̀ òtítọ́ ọ̀rọ̀ kò lè jẹ́ kílé ayé kó gún òtítọ́ ọ̀rọ̀ kò lè jẹ́ kí ayé yín kó gún ọba lówó ju bàbá ńlá bàbá ńlá yín lọ ọba mi gan tiẹ̀ lówó ju olóṣèlú mi lọ kì í ṣe sálárì nìkan tá a sọ pé ìjọba ń fún wọn ọba ń gba táàtì láàrin ìgboro ọba ní ilẹ̀ tí wọ́n ti ń wa kẹrọsí nísìnyí kí ló dé tí ò sọ̀rọ̀ mi mọ́ because ó rí pé mo wà online pẹ̀lú òun ọba ní ilẹ̀ tí máa ní góòdì fún ní ṣe ló pe àwọn èèyàn àwọn méjì tó ti pè mí yẹn wọ́n fẹ́ wọ́n ní kí n bẹ̀ kí n forgive this woman. bàbá tẹ̀sán pé olóṣèlú ní kó má sọ̀rọ̀ ṣé olóṣèlú ò sọ pé kán lọ sí abúlé. ará àgbòrò ò nídìí owó ẹ̀yin kábíyèsí tó lójoojúmọ́ ni wọ́n ń fún wọn ní oúnjẹ tó ń ha oúnjẹ ẹjọ́ àwọn ọ̀yà tí ò bímọ rárá rárá tó ń gbé nílé alámọ̀ nílé ibi tí wọ́n ti ń ta amọ̀ àwọn yòlógùsọ̀ tó wà ní oko ṣèbẹ́ẹ̀ bá lórí wọn ni. èkí ló kàn báyìí sí i ṣègbè mi ló sọ pé o fẹ́ ṣe chat fún mi. ọba ìwò máa ha oúnjẹ nínú ìgboro ìwò mọ́. ìwọ ṣe àtìẹ náà nínú ìgboro àwọn arúgbó yẹn. ìwọ ò ṣe lọ àtìẹ nínú arúgbó. ìwọ ló fẹ́ máa ṣàlàyé ibi tó ti fẹ́ há nǹkan wọn ni. àjàjà ẹni tí ò ṣe abẹ tẹ́bá wá wí ẹni Odùduwà Odùduwà kọ́ black duwa ni ó fẹ́ ṣe nǹkan kan. ọlọ́run kò dìgbà tẹ́ bá tó rúbọ fún òrìṣà kádùrá yóò tó lè gbà nílẹ̀ yorùbá ṣe é rí mìíràpò ti wà nínú quran ó wà nínú bíbélì pé ẹ tọ́jú opó ẹ tọ́jú aláìní bàbá ọláì mm-hmm. ibùdó máa wọ orílẹ̀-èdè yìí tí òye ìjọba nàìjíríà ni ọlọ́run tó ń bless àwọn ìlú òyìnbó olówó tó áfíríkà ẹ̀mí tọ́lọ́ fi ń bless wọn wọ́n ń tọ́jú opó wọ́n ń tọ́jú aláìní bàbá wọ́n ń tọ́jú ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ àdúrà ńlá ni wọ́n ń gbà lẹ́sẹ̀ rí pé ẹyẹ àdàbà ẹyẹ àdàbà yígù ó pọ̀ nílùú òyìnbó ju nàìjíríà lọ ìlú tẹ́yẹ àdàbà bá dẹ̀ pọ̀ níbẹ̀ ìbùkún àjẹ àjẹ títí ayérayé lè lóyún kò lè tó ṣe kì í ṣe àwọn ẹyẹ àdàbà mílẹ̀mílẹ̀ kéékèèké tẹ́ máa ń dé Trafalgar Square ẹ̀rẹ́ rí pé tẹ́ máa Paris ẹyẹ àdàbà everywhere ni. kí ló wáá fa sórí báyìí màá gbà wá lè o. olúwa ló ń ṣe bébì ló ló fẹ́ ṣe ṣáàtì fún mo dẹ̀ débì báyìí. èyí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí wọn ò mọ̀ yìí pé wọ́n ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti síwájú wọn wọn hmm. ò ní láti fún ará ìlú lójúwó ìjọ tó bá ti bẹ̀rẹ̀ sí bẹ̀rù. o dá sí ẹ̀mí mo dá sí Jésù o tún dá sí àwọn òkú. àkàndé ènìyàn àtòpó. o dẹ́ṣẹ̀ sí àwọn tó wà láàyè lórí burúkú ni ẹ̀ náà ẹ sì máa jẹ àjẹyó àti àjẹṣẹ́kù ẹ̀yin olóṣèlú ní nàìjíríà onídìkẹ́ ṣògùn ká ìgbàdúrà àkọlé ọlọ́run ni ah. lèmi fi máa ń ṣètọrẹ àánú ni ah. ìtọrẹ àánú bí mo ṣe ń ṣe lójoojúmọ́ ni bí ẹ̀yin ló ń jẹ́ kí n máa tà pandemic kò sẹ́ni tó ń tà lásìkò yìí. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. èmi ń pa mílíọ̀nù lásìkò yìí. mílíọ̀nù wo ó ṣòlójú ẹ̀ kò ní ìdí pé kéèyàn ṣe oògùn àwúre àbí kó ṣe oṣólẹ̀ tútù. kò ní kó ra òróró tó fi ń skàmù wọn pé kó máa fi òróró pajú wọn máa lówó wọn máa ra lẹ̀kẹ̀ ọ̀la o tún sọ ń sìn pé kò nídìí tó máa ní kó ra forty days oníṣàkà máa jẹ àbí kí náà ló ń jẹ onírọ́ o froster is my will iṣẹ́ iṣẹ́ froster is my hobby ok ní ìfẹ́ àtìgbà ìpín wọn gbọ́dọ̀ dá sọ́rọ̀ olóṣèlú wọn ṣáà lè ṣí wọn ládé wọn lè ṣí wọn ládé. Hmm kọ́ má jà sọ́rọ́ òṣèlú kó tiẹ̀ fọ́rọ́ lóòrọ́ léṣòlù lẹ̀ àní kọ́ lọ bá wa báwọn opó tó ń gbénú lé ahéré. ìwọ ò ṣe lọ. àwọn tó ti dàgbà táàrí àgbà ti mú wọn ò dẹ̀ fi ọmọ sílẹ̀ sáyé ni omi pé wọ́n ń ṣe àjẹ́ wọ́n ń ṣàjẹ́ àgàn ń bẹ nínú bíbélì èyí lẹ máa ń sọ pàtàkì pé nìkan bímọ àgàn ń bẹ nínú bíbélì. ó má dé galé ni o. kẹwàá wo bí ọlọ́run ó ṣòro bí. obìnrin kan ṣoṣo tó yàgàn òun náà ni ẹni tí ọlọ́run tó gbẹ̀gùn fún àwọn sọ́wọ́ tó ń gbé ráìsì kọ̀ọ̀kan yẹn kó má fún àwọn yúùtù kankan yúùtù assault rẹ̀ house àní ẹgẹ kan bọ́ sọ́dọ̀ àwọn opó nínú oko àkùrọ̀ máa wà náà àwọn ìyá tó pé tó bá ń bí ewu bí ewu arúgbó kan bá já sílẹ̀ ìgúnni fún ìlú náà tí ebi bá pa arúgbó ẹ lọ kà nínú àlùkùránì ẹ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ẹ kàn lọ sí chọ́ọ̀chì ni. shut up jàre. arúgbó tí ebi bá pakú tí omijé ẹ̀ bá já sílẹ̀ ìlú ìjì máa jà lóyè. onírọ́ torí pé bíbélì ló sọ bẹ́ẹ̀ alukuran ló sọ bẹ́ẹ̀ yìí pé ẹ tọ́jú àwọn opó àwọn ọba ló dẹ̀ bá wí ẹ kó èrè àwọn ọba ẹ fi tọ́jú àwọn opó àwọn aláìní baba ṣé ok ìjọba ẹni pé ìjọba ni pé kẹ má sọ̀rọ̀ kẹ má sọ̀rọ̀ tó ní kẹ má ṣe yẹn ni tó wá ní pé kí n má mọ̀ búlọ́ọ̀gù àwọn ọba kí ni wọ́n represent àfi kọ́ máa ṣe ṣe kárí mi ṣe kárí mi kọ́ máa fàdé oríṣiríṣi kọ̀mpìtì adé tèmi ló ń ṣáyìn jù tèmi ló ní stóònù jù kí ni ṣe bẹ́ẹ̀ mi ló ṣe ṣáàtì fún èwo tó tún yí sórí ọba tó ti mọ̀ pé wọn ò ní dá ẹ lóhùn kò ní dá fún ẹni. ṣé ò sí àwọn pólóyọ ni ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀yin káfọyọ tẹ́yin káfọyọ kí ni ọ̀yọ́ gan ṣe fẹ́ yìnbọn pàápàá. kòkó ẹ. because àpò ronú yín ti sọnù. kí ló fẹ́ kí wọ́n ṣe ṣé sálárì tó bá ti fún bàbá kó máa pín fún wọn ni kó máa pín fún wọn lọ́yọ̀ọ́ àwọn èèyàn máa ń kó èrè wá fọ́ba ni kí ni aláàfin ṣe fún yín àbẹ́gbọ́ ní kí ni aláàfin ṣe fún yín lọ́yọ̀ọ́ let the devil be ashamed. Ah, ẹ̀fà ló fẹ́ blu. mẹ́tàlá kù yín ò lè dà mí lẹ́nu dúró bí mi ṣe ń blog ah. ọba for the past ten years. ètò gbọ́ má blog ọba jẹ́ kèmi àti ẹ one on one ó yá má blog ọba. aláàánú lọba gbọ́dọ̀ jẹ́. ṣé káláàánú ṣé kí kábíyèsí ikú bàbá yẹyẹ kábíyèsí bàbá mi o wọ́n ní pé tẹ bá ti gba sáré ìgẹ̀dùnmọ̀ pin. Eh, oh. ìdá mẹ́wàá tó ń pariwo fún yín ní chọ́ọ̀chì eh. tó máa sọ nínú chọ́ọ̀chì pé ẹ̀hún inú bíbélì ìdá mẹ́wàá nu bíbélì kí ló sọ fún yín. kí ni bíbélì ṣe kàn ẹ́ báyìí torí pé ìrúsẹ́ yahoo àbí spiritual jude àbí kí ló ló ń jẹ́. kókó fáwọn opó. ẹ kí ló wá kọ ẹ pẹ̀lú bíbélì nísìnyí ṣebí ewé ló ń tà ṣebí spiritualist ni ẹ́ four one nine. wọ́n ti bọ́ba yín wọ́n bọ́ba yín wọ́n bọ́ba yín èmi èèyàn mélòó nínú yín ló ṣoríire tú ọba ìlú yín gan ṣé wọ́n kàn pé bèlò mélòó nínú yín kan ní ọba yín gan ọ́n yín wá sí ààfin ta ló fẹjọ́ sùn ẹ́ bàbá wa jẹ́ ń rọ̀lẹ́ wọn ò lè invite yín torí akúṣẹ̀ ni yín ah. lè tẹ fẹ́ kú lórí òótọ́ ọ̀rọ̀ akúṣẹ̀ ah. ni yín ìfẹ́ fọ́kìn mílíọ̀nù ọba máa ní kó wá jẹ dínà ókè ah, wọn ṣe pé wọ́n ṣe bó ní wọ́n mílíọ̀nìà mílíọ̀nìà àmì mílíọ̀nìà àjẹpẹ́jẹ ti ní àníyẹ wọn ṣe pé wọ́n pé kó wá jẹun tó bá jẹ́ mílíọ̀nìà tó bá jẹun kọ́ yìí wọ́n ṣe wá pè wọ́n àìríṣe ló dẹ̀gbò nílùú yín dókíàdù ẹ̀ ríṣe ni tẹ́ ẹ bá ríṣe tẹ́ ẹ bá rí nǹkan ẹ̀ ní máa ṣe dáradára lórí fẹ́ẹ̀kù pẹ̀pẹ̀ ẹ̀ rádaràdá ni ẹ́ ìwọ ni orúkọ ẹ ló ń dá yẹn. ìjọ tí ẹ bá wá jáde fún mi tẹ́ bá sọ mi pé ọba ìlú yìí o ipò kọmíṣánná tí mo jẹ yìí o ọba ìlú bá mi wọ́ọ̀kì mi ì bọ́ bá tán o títí ayérayé màmá ṣe kábíyèsí fọba náà. kòkò ẹ̀ náà wà yù gọ́gọ́ tó personalize o wọn pé ara ẹ gẹ́gẹ́gẹ́. torí èló gọ́gọ́ lè ra ẹ̀ tó láràn yín ọ̀n lẹ́nu Tani ni wọ́ ta ni mọ́mí ẹ̀ ta Tani dádì ẹ̀ ta ni yálà ya ìwọ gbogbo fúnra ẹ̀ ta làwọn mọ ẹ̀ wúyù ẹ̀. sọmọ dáràn ni sọmọ dáràn ni ọmọ tálákà. mélòó mélòó lulú yín ṣèbó ọlọ́mọ tálákà ni my sweetheart ṣèbó ní àyè wá sí ọmọ tálákà ni bẹ́ẹ̀ ni àwọn ọba ni bẹ́ẹ̀ ni ṣèbó ọlọ́mọ tálákà ni lára iṣẹ́ táwọn ọba ṣe náà nìyẹn ṣé ti yé ọmọọba ọmọ tí yẹ ń tata tó jẹ́ pákà lánàá ara iṣẹ́ ọba ni ṣé ti rí olóṣè fẹ́ kú yẹn lára àwọn iṣẹ́ tí ọba ṣe nìyẹn ọba ọ̀run àtọba ayé ṣó gbọ́. ẹ sọ pé wọ́n nílẹ̀ fẹ́rí gbogbo Ọ̀yọ́ state tẹ́ ẹ̀ rí yẹn dé gbogbo south west dé èkìtì ìlú wa a ní petrol o mm-hmm. a ní gold o mm-hmm. a dẹ̀ ní kerosene tó ń sun mm-hmm. àwọn ọba ló ń wà lọ sókè òkun. òkè ìsàlẹ̀ ló fẹ́ kọ́ máa wá lọ ní ẹ with evidence kí ni ṣe bẹ́ẹ̀ mi ló ló fẹ́ ṣe ṣáàtì fún ọmọ àgbà mi ó mà di tọba ó tiẹ̀ ó di tọba lẹ́yìn. it might not be my topic èmi máa ní ebi òun ṣe àwọn blọ́gà olórí burúkú tó máa ṣe topic ẹyọ kan for for three hours how so many topics. Okay, o ti parí topic tèmi àbí àbò ìṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ bọ́tọ̀ balẹ̀ ní sùúrù tó so ẹ ẹ fẹ́ pé kí n ṣe tọ́pìkì ọtọ i don't do it. mentalo eh, Ebi take Esa gorilla Esa monkey Esa the terrorist Esa the scammer Esa dirty Esa lakisa. Esa olórí ti ò pé. ṣé ẹ mọ̀ wípé kábíyèsí ọba wa Lámídì Adéyẹmí ikú bàbá yéyìí ṣe rí eh, àwọn màmá ìyàwó yín màmá kí ni wọ́n pè wọ́n tí kan nínú àwọn blọ́gà wa tán interview tán ní seventy something àwọn yìí pé àwọn ọmọ kéékèèké yẹn ìyàwó àwọn ni ọba ló fẹ́ wọn wọ́n ní torí tọ́ba ṣe fẹ́ wọn ni pé tó pẹ́ bàbá ràn wọ́n lọ́wọ́ lọ sí ilé ìwé ẹ wo ọ̀rọ̀ yẹn kò yẹ kẹ́ ẹ sọ níta tí ọba ò lè ṣòro rere fún yàrá ìgbẹ̀gì. mo mọ a mọ kókó kò lè dárúkọ mi ni ó mọ̀ pé mo dúró ti òun ni ó mọ̀ ilé bẹ́ẹ̀ eléyìí eléyìí ayé ìjẹ́lẹ̀ ti bàjẹ́ ẹ má wọrí ẹ jẹ́ tó ń sọ ẹ jẹ́ tó ń sọ kí ló kàn ẹ́ ta ló kí ló kàn ẹ́ hmm, kí ló kàn ẹ́. nàìjíríà ò lè ṣoore láì gbẹ̀gẹ̀ àwọn olóṣèlú olórí burúkú tẹ̀ ń jà fún náà oore wo ni wọ́n ṣe fún yẹ̀yìn akúṣẹ̀ tẹ̀ ń sunkún lórí facebook ẹ̀yẹ́ mi ò dẹ̀ rán tiẹ̀ ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà. ìwọ ògo òrí bá ti ṣe ọ̀nà ẹ ò dáa ọ̀nà ẹ ti dàrú. nígbà ọmọ yẹn bá jáde ní yunifásitì tó application form cv wọ́n pass wọ́n ní credit o wọ́n gbé sọ́gbájú director àjọ ò do wọn do wọn do wọn do wọn kò dẹ̀ garanti pé wọ́n máa fún wọn níṣẹ́. ọmọ ẹ gan tó wà lórí facebook wọ́n dodododododododo so oore ni wọ́n gbọ́n gbà ó wà nílùú òyìnbó tó yẹ pé wọ́n náà rán àwọn ọmọ ní school free of charge tó gbà ó fi ṣòṣì ní gbogbo àtẹjá ló fi jẹ owó tó yẹ káwọn ọmọ ẹ university? lọ baba. kò sí ayé àwọn ọmọ ẹ ò dáa aláyélúwà làbí ẹni tó bá fẹ́ dáṣọ fún ọ̀tọ̀ rẹ̀ la máa ń wò ọ̀rọ̀ gidi ò tọ́ sẹ́nu ẹ. wọ́n sọ nínú interview pẹ̀lú colleague mi eh, pọ́sàn pọ́ndẹ lọ wo interview yẹn wọ́n ní tí bàbá ṣe fáwọn ọmọ kéékèèké yẹn ni pé àwọn ni wọ́n rán wọn lọ sí ilé ìwé. kí ló kún ẹ. tó fi graduate. Mm, wọ́n ṣe dáadáa náà fún wọn nìyẹn so gẹ́gẹ́ báwọn àjẹ́ ṣe máa ń sọ ní nàìjíríà pé àwọn ni aṣọre afúniládìyẹ sì gbódìdí ẹni lọ́wọ́ ẹni ọlọ́run dẹ̀ sọ pé òun ni ọba aṣọre mágbẹ̀gẹ̀. kí ló kọ ẹ kí ló ṣe wọ́n sí ọba ni o mọ ọlọ́run náà. mi ò fẹ́ rí gbogbo yẹn fúnra ìyàwó bàbá wa kábíyèsí ló grant interview lọ́dọ̀ ẹ lọ sọ́dọ̀ Pulse and Pounder TV ẹ máa rí níbẹ̀. and so what. màá ò kí n ṣí ẹ sórí péjì mi kẹrin. kí ló tún fẹ́ ṣí ẹ wọ́n ní tí bàbá wọn kì í pé bàbá Ṣádédé fẹ́ wọn wọ́n ní bàbá ló rán ọmọ yẹn tó àwọn òbí wọn ò ní nǹkan kan wọ́n rán wọn lọ yunifásitì mátọ̀dẹ́ yọ ní yunifásitì tán wọ́n dẹ̀ fi kábíyèsí. ẹ ṣé wọ́n dẹ̀ jìyà kí ni ẹjọ́ ẹ. so kò sí ẹni tó lè ṣoore fún yàn ní nàìjíríà lọ́fẹ̀ẹ́. oore wo ni wọ́n ti ṣe lọ́fẹ̀ẹ́ àwọn èèyàn ra ewé lọ́wọ́ ẹ̀gàn pàápàá wọ́n gbúdọ̀ tẹ̀lé ẹ. àtàwọn bá ṣoore fún yàn àwọn ọ̀nà you are ó dijọ́ tí n bá rí ìkan nílùú ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ̀ sọ pé wọ́n ń bú ọba yín wọ́n sọ̀rọ̀ sọ́ba yín ẹ̀ mọ̀tún tẹ́ ẹ̀ mọ̀túnmọ̀ láàrin ìbú àti pàṣán ọ̀rọ̀ pàṣán ọ̀rọ̀ lèmi máa ń sọ. pàṣán ta ló fi rán ẹ ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ fún yàn ṣe rójú ẹ̀. ẹ mọ ọmọ bàbá adéyẹmí tó wà ní house ní senate house. ìgbà tó ń tewé sìn ọmọ mélòó ọmọ ọmọ èèyàn mélòó ló ní kó máa bá egun ewé àwọn mélòó ló ní kó máa bá egun ewé. ṣé tálákà ṣe orí gbé ni even èyí tó àwọn ọmọ tó ń sìn ẹ́ tó máa pọ́n ẹ tó lè lọ kọlu anybody because of ìwọ gan o ní wọ́n fẹ́ mọ àṣírí owó ẹ ni hmm. sunkún nínú òṣì. ta ló kówó ẹ fún wa tó fẹ́ lọ ra àwìn mọ́tò níjọ yẹn kì í ṣe tí náà ló ra fún. kọ́bí jẹ́ iṣẹ́ tó wà àṣírí wo ló tú. shut up. inú ẹjọ́ lèmi sí lówó owó wo ló ní olówó sí àníkò yé máa dárúkọ alákìsà ni ẹ inú ẹjọ́ ìlò ti da alákìsà nínú ẹjọ́ ẹ̀ láyé ẹ̀ ti bàjẹ́ sí nínú ẹjọ́ ẹ̀ ló ti di ọ̀bọ nínú ẹjọ́ ẹ̀ làwọ̀ ẹ̀ ti ṣá nínú ẹjọ́ ẹ̀ ló ti di bárì bí ìparí ẹ̀ṣin nínú ẹjọ́ ẹ̀ lórí ẹ̀ ti pátán nínú ẹjọ́ yìí ní gbogbo nǹkan ẹ̀ ti dàrú ayé ẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ni nínú ẹjọ́ yìí nígbà tó bẹ̀rẹ̀ wèrè náà lọ́mọ ẹ̀yà wèrè tó fi rójú ráyè gbọ́ ti ọmọ ẹ bóyá lẹ́kan lòṣàyè ẹ bàjẹ́ ò ní kú òlójú kan. ẹ fẹ́ mọ̀ bò lówó ṣe mí èkó owó ẹ. owó wo lo ní mo sọ fún yín pé orí òfẹ́ mọ̀ pé ṣe bó sọ náà kàn ń ṣe ó ti wà confuse ó ní wọn ọ̀rẹ́ ẹ̀pù èèyàn ó tún sọ pé wọn ọ̀fẹ́ mọ bólówó ṣe mẹ́kọ̀ owó ẹ̀. àwọn kan ti ń bẹ ní bíbá ìpọ̀ ọgbà alábáyá wọ́n ń wa gold wọ́n dẹ̀ ń gbé travel raw gold. ẹ tó bá ṣe kí ló kọ ẹ. sọ́wọ́sọ̀pọ̀ bò lówó lọ́wọ́ láti lọ fún yín lóúnjẹ. kí ló kọ ẹ ṣé wọ́n complain fún ẹ ta ló wá dáwó ta ló sọ fún ẹ ta ló fẹjọ́ sùn. ọba yorùbá ìṣẹ́ ni àrífín ẹ̀ ń ta àṣà yín tálàṣà ọ̀dájú aṣọ ọ̀dájú lẹ́ni kọ́tsọ̀ ọ̀dájú. ìwọ́gọ̀ ọ̀dájú abiyamọ ni ẹ ògbólógbò ògbólógbò ọ̀dájú abiyamọ abiyamọ tó korò abiyamọ tó korò. tálàṣà wèrè àṣà kẹ́nimọ́nì àṣà dánìkànjọ́pọ́n. kí ló dé tó o dárúkọ mi tó yí tó ní ọ̀dọ̀ kábíyèsí òfò ló máa ṣe bó ṣe ń bá àwọn kábíyèsí yẹn òfò ló máa ṣe wọ́n fi ń ṣe orí fún aláìní òfò ló máa ṣe bó ṣe ń bú àwọn kábíyèsí yẹn òfò òfò jọ̀njọ̀n. iṣẹ́ onú ẹ̀kú ni hmm. àìlè sọ̀rọ̀ ẹ̀yin ènìyàn gbogbo yín lẹ mọ̀ kínní àìlè sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń ṣe kínní ní gbogbo ìgbà níbẹ̀ pé ìran baba ńlá kú baba ńlá kú yóò ṣe oríire rí àtọmọdọ́mọ rẹ̀ ò sì lè ṣoríire. o ṣoríire náà nílé bàbá ẹ̀ ṣe wó tí kú dẹ̀ tì tó o lè lọ o ò kankan o lè délé o lè dọ́nà. shut up. ní Ọ̀yọ́ state raw gold. ẹ bó ṣe ń sọ̀rọ̀ ọ̀dẹ̀ ìlara ti pọ̀ jù ìlara ó ti pọ̀ jù ó yá tún ro nǹkan tó máa lè ṣe dáadáa sí kí ló tún lè ṣe báyìí o tún rọ ọpọlọ ẹ̀ dáadáa orí tó ti pa. ẹ tẹ̀ máa gbọ́ná kọ́ọ̀tsọ̀ kọ́ọ̀tsọ̀ kí ni jẹ́ kọ́ọ̀tsọ̀ gan mélòó nínú yín ló ń waṣọ òkè lẹ́gbẹ̀ẹ́ títì ara kọ́ọ̀tsọ̀ ni. kàkà bẹ́ẹ̀ bóbìnrin bá wọṣọ ọyàn rẹ̀ máa wà níta ara kọ́ṣọ́ra náà. ìwọ tó àgbàyàgbò fò tó máa ṣí ọ̀nà ọ̀lẹ́ tó wọ búra wá sórí stage ara kọ́ṣọ́rà náà ni. ìwọ tó lọ ṣídìí ilẹ̀. ara ni ẹni pé ẹni kọ́ṣọ́ lóòótọ́. ìwọ kí ni kọ́ṣọ́ tiẹ̀ ṣọ́ọ̀ náà ló ní kó ṣídìí ilẹ̀ arúgbó tó lọ ṣídìí ilẹ̀ lórí Facebook tó ṣí ọ̀yàn tó ń gbé ogó sẹ́nu lórí Facebook ó lò sí. gẹ́lọ́ mi ti ẹ̀ráṣọ òkèèrè nínú yín. ó máa ń títí mi. gẹ́lọ́ anybody gbàjàmọ́ rí nínú yín. Ah. kí ni wọ́n pè ní culture. ah this woman is mad for me. tọ́ máa ń ṣọdún Ọ̀ṣun Òṣogbo. ah woman yìí craze. gẹ́yìn ọmọ Yorùbá ló ń júwe culture yín níbẹ̀. Hmm. tó máa ń bọ òrìṣà ìlú gẹ́ẹ̀ ló ń ṣe kọ́ṣọ̀ yín níbẹ̀. Hmm, ẹ gbà wá o. kọ́ṣọ̀ kọ́ṣọ̀ tí o lè gbọ́ ó yá sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá fẹ́ sọ nípa Auto gbé lọ ẹ ara kọ́ṣọ́rà náà ni. Hmm. bẹ́ẹ̀ bá ní kọ́ṣọ̀ ni ọmọdé ò ní máa bú àgbàlagbà. Ah. I am a blogger blogger has no respect for anybody. ẹni bí mo ṣe ń kúnlẹ̀ fún wọn gbà tí wà tí mo bá wà sí ìlọsẹ́kọ̀. Ah. wàsíù kì í ṣẹgbẹ́ pé ní dádì bó ṣe pèlè kò yẹn kò ń ṣẹgbẹ́ apárí ẹni tó gbójọjú orí ẹ lọ. ẹ rí pé ẹ ní culture gidi culture tó yẹ pé tí òye bá gbé nǹkan ládùúgbò láyé àtijọ́ bí culture bá ti wọlé òrìṣà òrìṣà máa gbé orí síta lè gbé sí báyà bọ̀ bọ́ọ̀lù rẹ̀ bá òde ní ìsìn bí bọ́bọ̀ bá ṣọ́ra yóò gbé okó ìdí ọba lọ ọba ó sì wo okó rẹ̀ tì ara culture náà. ẹ <laughs> ní ah, oh eh, culture kankan gbogbo obìnrin ló ń wọ ṣòkòtò láyé àtiṣọ aṣọ òkè ní cultural dance wa garment wa. ok ó ti wo ti ìkàlẹ́ mọ́ ṣe rọ́ṣọ. ẹgbọ́n kẹgbọ́n náà kílẹ̀ pé nǹkan ṣọ̀nà mélòó nínú yín ló ń bòrè ìṣàmọ̀ tó pẹ́ ilé ti gba jésù kọ́ṣọ̀ wèrè wá sọ pé wọ́n respect kọ́ṣọ̀ orí burúkú wo lẹ́ni kọ́ṣọ̀ tó pé ẹ̀ ló èpo lójú lórí facebook. orúkọ mi táìtù mi ló ṣe nà ọ́ kí ló ní kọ́ṣọ̀ ni nílùú òyìnbó ẹ̀yin lẹ́ máa pe immigration fún yorùbá ẹgbẹ́ yín ẹni pé respect culture gan àbí àbí culture fẹ́ ya wèrè ni àbí òfẹ́ dà fún culture ni ẹ mọ̀ tún mọ culture ni àwọn ọmọ ibo ń bọ òrìṣà wọn wọn ò fòrìṣà wọn ṣeré àwọn tẹ̀lé ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe mélòó ni wèrè yín tẹ̀lé nílẹ̀ yorùbá. ṣé bó o ti sọ pé alálẹ̀ ti ṣe kílẹ̀ kan kí ló tún ṣẹlẹ̀ báyìí. a ní kí ọba kó bá wa ṣe àjẹ kó bá wa rúbọ ṣọ̀pọ̀nà bí irú eléyìí mo dá lóòdù fídíò kan lánàá máa fi hàn ní eh, use your brain do things on your own. a ní kó rúbọ ṣọpọ̀nà fún wa kí ṣọpọ̀nà lè lọ omi ni bàbá fi ń fọ́n omi ni ara omi náà tí mọ́tò fọ́n tó káàkiri ara kọ́ṣọ̀ yín náà <laughs> ọba gbogbo kọ́ṣọ̀ làwọn oh wọ́n dẹ̀ lè ṣe yé ẹ bàbá wa o story change yìí ò ní ta ìyálà jà ẹ̀ tẹ máa ń sọ̀rọ̀ kọ́ọ̀tsọ̀ tẹ máa tó gbọ́ kọ́ọ̀tsọ̀ láyé yín kò ní eh. dáa fún yàrá yà yín kò ní dáa fún yàrá yà ẹ̀ òfò ni ó pa kọ́ọ̀tsọ̀ òfò ló máa pa ẹ́. Brazil lè sọ pé kọ́ọ̀tsọ̀ wọn ò fi lé òrìṣà wọn ṣeré <laughs> tẹ bá lọ wo bí wọ́n ṣe ń bọ òrìṣà òrìṣà funfun wọ́n ń bọ wọn bí ìgbà téèyàn wà ní chọ́ọ̀chì ni ẹ kàn ta yín pẹ̀lú chọ́ọ̀chì orí burúkú tẹ́ ẹ lọ mo wo bìkan chọ́ọ̀chì àwọn òrìṣà ní funfun ni wọ́n òrìṣà ló tún ti kọ̀ báyìí wọn kọ afọpẹ́ fún Elédùmarè wọn wọṣọ funfun àdúrà wọn gbàdo ẹ̀yin kọ́ṣọ́ kọ́ṣọ́ra ni kọ́ṣọ́ kọ́. ẹ̀rọ̀gbọ̀ wá o ẹ̀rọ̀gbọ̀ wá o. àwọn ọmọ Yorùbá ti pàdé. ẹ ẹ sọ fíńgò àti òsì ẹ lé ewéwé ṣe ń fẹsẹ̀ halẹ̀ halẹ̀ halẹ̀ halẹ̀ àṣàkẹ́dé ló òyìnbó kẹ́ mọ́mọ́ pọ̀ ọmọ Yorùbá ẹgbẹ́ yín ni kébi máa pa kójò mọ́ pa kẹ́tún ti bọnú gọ́tà ara kọ́ṣọ̀ ni gbogbo ẹgbẹ́ gbòòlù sọ̀rọ̀ kọ́ṣọ̀ ẹ̀yin Yorùbá lórí burúkú tí kọ́ṣọ̀ yìí ti sọnù pátápátá ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ náà yà yín. ó ṣe olè ta ni àwọn tó ní kó máa pẹ́ mọ́mì mọ́mì èmi fíù yẹ ló gbà lọ́wọ́ mi fíù ọdún kékeré báyìí kò tó gbójọjọ orí ẹ̀ lọ ó dàbí ó dàbí hundred ó dàbí one twenty years old woman àwẹ̀ ṣá málámálá bíi ilẹ̀ Gálílì ìwọ rádaràda ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. ayé ọ̀rọ̀ ẹ ló ń sọ ayé ẹ gangan ayé ẹ ń bàjẹ́ òde ló ń ṣe pàápàá mi rò pé kí nìyẹn download lánàá. ah orí ẹ ti burú <laughs> confusion confusion dé. kí àjàkálẹ̀ àrùn yìí tó dé ẹ̀yin ìfẹ́ ẹ bọ́ síbí èyí ní kọ́ṣọ́ ìsọnù. <laughs> kábíyèsí o kábíyèsí eh, ẹ̀ẹ́dẹ́ bàbá mi onírìṣà ọtún ti ń pè ìwé rẹ o olórí burúkú wà níbẹ̀ yìí. àjàkálẹ̀ àrùn dé báyìí omi ẹ̀rọ àwọn kọ́ṣọ́ nìyí o. kí ló ṣẹlẹ̀ báyìí torí ọlọ́run. kò ṣó o. ẹ kí ni ká ṣe pẹ̀lú eléyìí báyìí sí i. jẹ́ ń yí lọ lẹ̀. ọba Ifẹ̀ láìkí kó máa ṣe ètùtù gan ẹgẹ bá bímbi wọn lè kíta kéré tó hàn ṣètùtù pandemic tó ń fi mọ́tò fọ́n fọ́n omi kiri. ó mà ga o ó mà ga báyìí o. so gbogbo tẹ́ ń ṣe ìgbémọ́ra ni. ẹ ibi oh my god. ṣe rí wọn ní ayé àtijọ́ tí àjàkálẹ̀ àrùn bá wà ìtí ilẹ̀ Yorùbá máa ń ṣe ni pé kó má lè wọ ìlú náà ṣe bẹ́ẹ̀ mọ ilé ìṣe ńlá ṣe wá tẹ̀ tí wọ́n á fi mọ́tò jíìpù tẹ́ fi ń fọ́n omi sáàrin ti tẹ́lẹ̀ ń fọ́ mi géètì bára kọ́ṣọ̀ lélẹ̀. tí wọn bá ṣe wàá tún ni wọn ò ṣe. Hmm, èèyàn tán rẹ gẹ bí ìyẹn ọlọmọ kan. Oh ok ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pọ́ọ̀rọ̀ ọba kí lẹ fẹ́ sọ sílẹ̀ yìí àwọn olóògùn gbogbo àgbáyé ló kọ́ ọ̀dọ̀ Jàjà nífẹ̀ẹ́ yìí wọ́n láwọn ń ṣe ètùtù sílùú ẹ̀bọ̀ eh, kí ló dé tó òjò ló fẹ́ ṣe kọ́lí ṣò fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló dé ṣò ṣe kọ́lí ṣò mọ́ ni. ó jẹ́ pé àsìkò coronavirus ọba ọ̀jájá ẹ̀ ṣe ètùtù ẹgbẹ́ mọ́tò sí ẹgbẹ́ títẹ̀ wá ń fọ́n mi ẹlẹ́ ń fọ́n mi géètì. Hmm, ó mà dé gàba ìyá màrógùn báyìí o. irọ́ irọ́ pátápátá. amọ̀rógùn lọ́wọ́ ẹ sábọ́ọ̀dù ó ṣe kọ́lí ṣò mọ́ ni. kí ni ìtumọ̀ tẹ̀ ṣe jẹ́ kájà àkàlẹ́ àrùn kọ́mọ́bà wọ Nàìjíríà ni torí eléyìí ò yé mi ẹ̀yin nìkan ni ọba tá a máa ń rí tó máa ń ṣò gbogbo ilé bóyá tó pẹ́ ẹgẹ́ first ẹ máa ń ṣò òòṣà gan ẹ máa ń kọ́ àwọn babaláwo ẹjọ́ gan kí wàá lórí tẹ wá ti ti solóyìnbó lórí tẹ̀ ń ṣe wọta táǹkì kiri ìgbé títì. kò sí nǹkan tí kábíyèsí ọ̀nì yẹn ṣe tí ẹ sábòdù wà please mi ò mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ lóògùn kankan nílẹ̀ nàìjíríà ah. gbogbo ẹnu mi gbà four one nine gbogbo yín pátá kò sí oògùn kankan àti ẹ̀gbá wọn pásítọ̀ take your miracle take your miracle àti mọ̀ pé fẹ́ẹ̀kì làwọn yẹn òrìṣà ah, agbẹ́bọ̀ ìyá gbé tutù wá fún ẹ o àjàkálà àrùn kúrò nílẹ̀ yìí o Èdùmàrè kúrò ẹ onílẹ̀ yìí o Èdùmàrè ẹ ṣe yẹn. ṣèbó lòun fẹ́ bá mi ó lòun fẹ́ sọ̀rọ̀ òun fẹ́ ṣe calling show packaging ni. ẹ̀kan fi lè dẹ́rù bá ẹni tí ò bìlíìrù ní ogun àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀wò àwọn ológun kan ló tún wọlé yìí ara kọ́ṣọ̀ ni. ó dẹ̀ pẹ́ ń fi gbogbo ilé ìdẹ́rù bá àwọn ọba tó kù ni. ṣẹ́rí wọn gbogbo àwọn ilé kíndéédé tẹ̀ bá wa gbájà kàlẹ́ àrùn wí. ah òrìṣà ilẹ̀ Yorùbá ti kú bóyá kẹ́ ẹ padà lọ sí Brazil United Kingdom kẹ́ ẹ ta òrìṣà wá sí kẹ́ ẹ lọ kó wọn padà òrìṣà ilẹ̀ Yorùbá yẹn ló ń jẹ́ kí ilé ayé kó rójú kó ráyè fún wọn nílùú òyìnbó. ìwà ẹni ò jẹ́ káyé rójú ẹ̀sà bíngò ìwà ẹ̀ ò jẹ́ káyé rójú kò jẹ́ káyé gbádùn. òrìṣà yẹn kọ́lé fún wọn bàjẹ́ tó ń kówó fún wọn ń kọ́lá fún wọn ètò ní ilẹ̀ Yorùbá ìṣẹ́ ìpọ́njú pé kéde yín mọ̀ yẹra yín ah, ló kó fún yín. iṣẹ́ ọlọ́run á gbó ìṣẹ́ kúrò. you said by my point now ọba ń ṣe òrìṣà ń bí àwọn babaláwo kó gbókè kíní kan kíní tẹ̀ fi ṣe fún pandemic. yẹ ká gbé tìyín sí sẹgbẹ kan eh, mo ò bí gbogbo yín mọ arábìnrin kan drug traffic eh, drug trafficker ẹni pé gbogbo àwọn bloggers wọn kì í dá lóhùn irọ́ ni. torí pé especially àwọn bloggers ọ̀dọ́ wa wọ́n máa sọ pé kó má dà á lóhùn. àwọn blogger wo idiot ni you are in an idiot you are nobody. ibi kan fẹ́ finish yẹn mo ṣe dà. ìwọ o fẹ́ finish kò ní da fún yàrá yẹn. wọ́n wò láwò sunkún ni wọ́n wò rẹ̀ làwò rẹ̀. ìwọ that's your oríkì ẹ̀ nìyẹn. tí wọn bá fún lówó kí n blọ́ọ̀gì. olórí burúkú tẹ́nibọ̀dì bá fún mi lówó kí n blọ́ọ̀gì rí gbogbo ní bá ti wí fún ẹ lónìí kó má ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n tí wọ́n bá ti fún mi lówó láti blog ó ní rí bá ti òní lọ́nà gbégbà ẹ̀yìn ẹ̀yìn lẹ́ni ọmọdé ẹ máa ń tọ̀yà òfo ló máa ṣe bẹ́ẹ̀ ni eh, orí ẹ burú tí wọ́n bá fún mi lówó ní blog èmi Bọ́lá Fọláṣadé. ṣé àjọ̀dún tẹ̀ ṣe ẹ wá bá wa wọ́n ń ṣe láyé àtijọ́ ìṣòro kékeré. nínú ọ̀rọ̀ tẹ́ ń bá sọ ni wọ́n máa ti mọ́rọ̀ jáde. at least ọdún kan Nàìjíríà gbòmìnira ni wọ́n gbé wọ́n máa sọ pé ará ìlú èwo nìyí. wọ́n ní ará ìlú o ará ìlú o a fẹ́ ṣe ètùtù àjàkálẹ̀ àrùn tó ń lọ yìí o kílù ìkósan wá o ká má rí ìgbóná o ká má rí àrùn tó ń pa wọ́n o ẹ ṣe gbogbo yẹn ẹ jọ kí n gbogbo ilé kí n gbogbo ilé for crying out loud. bọ́mọ yorùbá ò bá lè sọ fún mi. ó dá mi lóhùn ó ní àwọn èèyàn kì í fún mi bọ̀ nígbà tó fẹ́ fún mi ní ní èsì kí ló dé tó wá mú táìtù mi síbẹ̀ yẹn. torí tí ètùtù lẹ́yìn náà bá mọ̀ pé ètùtù yín lóòótọ́ ó dá yín lójú ó ti yẹ ká ẹ ṣe gbogbo ìtẹ́ ìṣe yìí bíbà tí èèyàn fi ń lé ọ̀rá lu òyìnbó kó ń rò pé lágbára kan kó lè wá máa sọ pé ah, kábíyèsí afẹ́ṣẹ́ kẹ́ni kan lọ mú two million ilé ìsàkámà jẹun gbogbo ilé bí ìbá ṣe ṣàkà méje ni mò ń sọ fún yín ní ìkẹta lásùkì wípé ọba ọ̀gágá kí lè ṣe as the first monarch the next tó máa rí ni pé ẹbú wọn bọ́ sẹ́yìn mọ́tò wọn ń fọ́n omi kiri wọn làwọn fọmi géètì ìlú bíi tara ìlú òyìnbó tí yẹn lò ṣàtà ní èṣe ni kí ló kọ́ yín pẹ̀lú yẹn ìjọba lónìí ẹ ṣòṣà sílùú ẹ ṣètùtù sílùú tani pẹ̀lú ìtìtọ́ òkìtàlẹ̀ Yorùbá ṣì wà níbẹ̀ ẹ ṣètùtù sílùú òṣà òkú o I believe in òṣà. No ah mo sọ pé tí pandemic bá lọ mo fẹ́ lọ sí ọ̀yọ̀túnjí village mo believe in. because igbákejì elédùnmarè ni ah. they are angels. Ah. láwọn òòṣà tó sọ pé ó ti kú. ọlọ́run fún wa ní gbogbo nǹkan ó fún wa ní òòrè. yes ẹmọ tó rí ìṣà tó fi ń bínú bẹ́ẹ̀ tí ẹ tó rí ìṣà ẹ ń fórí ìṣà ṣèkà ẹ̀yin ọba tó bá ń ṣèkà ọba ò gbọ́dọ̀ ṣèkà regardless ìtàláàlú bá ṣe fún kí wèrè kan kó gé ọba jẹ ó ba lórí oṣù ó ba lórí everybody ni ọba ò gbọ́dọ̀ ṣèkà òrìṣà máa kúrò òtòrò òrìṣà ò ń ṣèkà òkè olóògùn àwọn ọ̀rẹ́ tó olóògùn mi tò ní àpò ìlú táwọn ilé náà tó ti wá báyìí mo wá ṣe nǹkan ní ọdún yìí o. ókè gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ ní ìsinsìnyí tí ó wà lórí youtube yìí ẹ jọ kí ló tẹ̀ fi bá wa bẹ pandemic. but ìwọ ti sọ náà ó ọlọ́run bẹ́ẹ̀ sọ pé on the fifteen of this month ó máa lọ ẹ́ onírọ́ mi ò kàn fẹ́ máa play ṣáàtì ẹni because if not màá bá igbe jáde tó sọ pé on the fifteen of this month ọlọ́run sọ fún mi pé ó máa lọ lọ́jọ́ bẹ́ẹ̀ di ẹ gbogbo. ọmọ tó ń jẹ́ Afọláṣadé ó ti ń mú nǹkan. gbogbo bó ṣe gbé drug. ẹ rí pé nígbà tí mo ṣe tọ́pìkì ẹ̀ mo ti sọ̀rọ̀ tó pọ̀ lẹ́yìn yẹn bìkọ́ tí ẹ ò compulsory kò relevant ọ̀rọ̀ tí ẹ ò relevant. <laughs> ọ̀rọ̀ ẹ ò lè ṣé kí ni ọ̀rọ̀ ẹ ò relevant ibi kọ́ ni mo máa ṣiṣẹ́ ẹ̀ àwọn èèyàn ló ṣiṣẹ́ àwọn aláwọ̀ àwọn aláwọ̀ ṣọpa ló tún dé yìí o oh. kí ló dé gan kí ni fídíò ìkànnì bí mi inú látàná ni àwọn aláwọ̀ pa ló dé yìí o àwọn ṣáàkì ẹ̀wò. ta ló máa ṣiṣẹ́ kì í ṣe ìwọ ló máa ṣiṣẹ́ mi à ń dúró dè ẹ́. àní ẹ sọ fún àná kòrónà fáírọ̀sì nílẹ̀ wa àwa la lòrìṣà gbogbo paparazzi ìsú wa ẹ̀tún àwọn fúnlọ́tò wọlé yìí. ní táwọn èèyàn bá mọ̀ nípa Bọ́lá Fọláṣadé kí ló tún fẹ́ mọ̀ mo ti sọ gbogbo sórí fún ẹ. Hmm. à ń gbọ́. Hmm. Bọ́lá Fọláṣadé sórí hmm. wí mi ò sọ̀rọ̀ kí n ṣépè fún mi rí ó lè mọ̀ pé ọlọ́mọ púpọ̀ lèmi ìkan wọn tún gbé wọlé adékọ́tù gan ọlọ́run. ókè gbogbo àwọn babaláwo yìí dà ṣé wọn ò lè bá wá wọn ò lè bá yín ṣètùtù ni aláàfẹ́ coronavirus ní nàìjíríà. coronavirus is satanic uh, from a satanic agent àjàkálẹ̀ àrùn ni. ẹ ṣe bí sọ dádì ẹ sátani ló gbé wá. because tí ẹ bá lè bá wa ṣe gbogbo àwọn ètùtù ní kẹ́kẹ́ sọ owó tó ṣe tí tí ọmọ yorùbá fi lè yí tó fi lè respect ẹ̀yọ́ bá nìyẹn o wọ́n láwọn èèyàn ò ní lọ tọ́jú. jọ́sọ̀ nǹkan tó bá fẹ́ sọ gbé táìtù mi ló fi ṣe tó dẹ̀ ọ́n kí ló wá ń gbé ogun ibi táìtù mi síbì kan wá ń sọ̀rọ̀ so gbogbo ẹni tí a sọ pé ìyá àmọ̀tẹ́kùn ẹ lóògùn tẹ kóògùn sára gbogbo yóò lóògùn adébáwa mú coronavirus ó tún ti increase in nàìjíríà ẹ lè ṣe tí ó ṣà bá wà òṣàfúnfún bá wà nílẹ̀ yorùbá lóòótọ́ kò sí níbẹ̀ bó ṣe ẹ̀kọ́ ló gbà lọ́wọ́ yín ó máa ó máa àjàkálárùn rẹ̀ á lọ àjàkálárùn ti pa wọ́n nàìjíríà rí in the sixties wọ́n ṣètùtù sílùú ni wọ́n gbé sí orígun mẹ́rin ẹnu bodè ìlú. ẹ̀yin gan lẹ̀ jẹ́ káwọn èèyàn sọ pé àwọn ń fi lọ ṣọ́ọ̀ṣì wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì torí kò sí nǹkan kan ní ṣọ́ọ̀ṣì torí pé wọn ò rí impact sẹrímórì ní. ṣe ẹ̀sìn àbáláyé fọ̀rí o torí wọ́n sọ pé Yorùbá lóríṣà ẹ mọ̀ pé góòdì náà ní òrìṣà petrol olóríṣà. ga jẹ́ kí n pa àwọn tó pè mí nípa ti. Bọ́lá mo ti mísì kọ́ọ̀lù yẹ pé mi fi sí kínní ìyẹn Nàìjíríà yòókù ara yín ò yẹ ewo tó ní plus two two five country ewo tó ní plus two two five ó ga o kọ́lá ìbí ẹ bọ́lá ìbí ò lè ṣe ṣóò fún ẹ aláyé bàjẹ́ ni ẹ. aláyé bàjẹ́ ni ẹ ní gbogbo àwọn aráalé ẹ gbogbo àwọn ẹ. ṣùgbọ́n kí n fún ẹ ní Rebu. Rebu. Ẹ káàárọ̀ mà. Gbogbo àwọn ní kán kó oògùn owó wọn sílẹ̀ àwọn tó bá jẹ́ ní àwọn àwọn kan ṣe. I don't play music. lọ́ọ́ jàre à ń sọ̀rọ̀ kọ́tọ̀ ẹ̀yin chọ́ọ̀chì ń kọrin ẹ̀yin tí ó yí máa kọrin mọ́ ẹ jọ mo fẹ́ kẹ́ bá mi lísìnsì kí ni kẹ́ tó pè. for this moment ẹ jọ ẹ bá mi ṣí ẹ ọ̀rọ̀ pé àwọn tó máa ń oppress àwọn ayé èèyàn àwọn kan ti ń bínú wọ́n bínú gan-an ẹni tó dẹ̀ ń gbé èmi bí mi ṣe wà yìí. ẹ tó ń sọ̀rọ̀ yìí. èmi bí mi ṣe wà yìí. mo sọ fún ọ pé i'm not afraid of anybody ogun tèmi kò ń ṣe tèèyàn tọlọ́run alàyè ni ẹni tọlọ́run ò lè mú kò tí ì dáa ṣe ti understand. gbogbo itú tí wọ́n ní kò sí nǹkan téèyàn lè fẹ́ ṣe ń sìn tó fẹ́ jọ mí lójú ṣó ti yé kan tó fẹ́ ṣe é sìn tó fẹ́ jọ mí lójú mi ì tí ì rí. give me the other phone. tó fẹ́ ṣe é sìn tó jọ mí lójú mi ò tí ì rí kò tí ì sí ṣó ti yé so èèyàn tó bá dẹ̀ ń tẹ̀ láti pèrè ní nǹkan tí ò fẹ́ tí ò jẹ́ ọlọ́run mọ anybody mo máa ń sọ always pé ọlọ́run rí ẹ ẹ ẹ bí o ṣe ń ṣe mọ́ bó ṣiṣẹ́ agbára torí ọ̀rọ̀ ọlọ́run rẹ Ibrahim àwọn náà ní finance house there was a time tí wọ́n ní wọ́n má jí báyìí kó tó gbé mi àtọkọ mi wá travel out my ex my ex husband wọ́n wá ń sọ sórí ìgbà yẹn pé a ní àwọn wáṣẹ́ ń bò mí torí pé àwọn ṣẹ́ ní wọ́n ṣàyìn ṣiṣẹ́ ní finance house ṣẹ́wọ̀n ní tó bá ti ṣiṣẹ́ níbi oil company àwọn finance house yẹn ẹ máa ti láìkí owó ẹ̀rọ kó wọn ó yàtọ̀ sí owó tó ń san ní local government àwọn ibiṣẹ́ míì àwọn tó bá ń ṣe ní àwọn àwọn ìkànṣá bíi àwọn tó ṣe ní mobile company oil company bankers àwọn àwọn gbogbo orúkọ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n máa ń big bákan ní ní nàìjíríà wọ́n kà káwọn get ready fún payday táwọn fẹ́ ṣe tẹ́lẹ̀ àwọn bá ti dé báyìí nǹkan tó máa kọ́kọ́ ṣe nìyẹn bí àwọn ọmọ wọn tó ti pa ṣe on stand ọlọ́run jọ̀ọ́ o tó bá ti kú tòótọ́ ṣó ti yé yín kọ́lọ́ba tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere àfi ọ̀wọ́n ogbó kan ń sọ ẹ̀sáǹpù ṣe tí wọ́n ti sàn wọ́n máa lọ wọn ò máa dé mọ̀ títí di èmi wọ́n máa lọ wọn ò máa dé mọ̀ you know what ẹni àwọn tó ń promise yẹn lẹ́ni wọ́n lè ti ga ju bó ṣe wà wọ́n lè lè má ì tí kúrò níbi tán wà ta ló ń sọ̀rọ̀ nígbà tí ọlọ́run ò wí bẹ́ẹ̀ talẹni tó fẹ́ máa ṣe bí ọba nínú olórí ayé tèmi talẹni tó ń ṣe bí ọba lórí ayé mi o tọ́lọ́run òfin tó ń pera ẹ̀ lọ́ba orílẹ̀-èdè ọlọ́run o. lọ́kì mi ké ẹ̀mí mímọ́ rẹ̀ wọ́n lóye kò ṣe bí ọba talẹni tó ń ṣe bí ọba lórí ayé mi o tọ́lọ́run òfin tó ń pera rẹ̀ lọ́ba tó nílé yìí ọlọ́run òun ló kú mi kú o ẹ̀mí mímọ́ rẹ̀ wọ́n lóye kan yé ṣe bí ọba bẹ́ẹ̀ ni sẹ́sábọ̀ bí wọ́n ní preaching telling people don't talk to k1 rudely don't do this don't do that i said to people like that. Yeah. it's not that ẹ gbogbo ń pẹ́ ara ò ara ò ní mí o lórúkọ jésù bọ̀ṣẹ́ rí ara tó bá ṣe ẹni tó bá wà láyé òun ló ní some pains mo ti sọ níjọ́ yẹn when i was going out bí mo ṣe yọ̀ tí mo ṣubú ẹsẹ̀ yẹn ro mí ó dùn mí àwọn bí díẹ̀ kí n lọ wọ́n tag mi nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀bà APC ní ní Ondo state mi ìfẹ́ dárúkọ ẹ̀ now I'm not a politician àǹtí bá dárúkọ anybody tó bá jẹ́ APC àbí PDP àbí anybody. wọ́n pè mọ́ sọ́dọ̀ láṣẹ mo ní kẹ́ ẹ rántí ọjọ́ tó máa kú ẹ̀yìn àti sàárè yín o bàbá yẹn ní Allah akbar Allah bó ṣe sọ̀rọ̀ tó bá hmm. alájà mo ní náà ó ní ẹmọ kan tó ìdèrè náà máa ń play along with ẹ ṣé gbogbo àwọn àdé àwọn àfá yẹn olúwa mo ṣàní. báàsì ọ̀rọ̀ màláìkà nìyẹn ọ̀rọ̀ màláìkà. ẹ má sọ fún súlé o ẹ má sì jọ mọ kankan pa yín mọ́ tó tó bá ti mọ̀ pa yín òun náà máa fi ṣiṣẹ́ sí yín. yes he said that. mo ní kí ni mo ní nǹkan tí mo bẹ̀ kọ́ yẹn ó ní nǹkan bọ̀ náà lòun bọ̀rọ̀ lọ mo ní kí ni wọ́n ní kẹ̀ṣẹ̀ fún mi ó ní ìgbà títún lè wá tí n bá parọ́ kí n má rí ṣe kọ́lọ́run pamẹ́ tí mi bá parọ́ ó máa kú láìpẹ́ Esabod ó máa ṣòfò tọmọtọmọ. súlẹ̀ lámàlàíkà tí n bá parọ́ mọ́ ó parọ́ ìjọ olóògbé mi jọ̀wọ́ ni. bọ̀ tán bá lè fẹ́ gba gbogbo nǹkan tó kù yẹn ó ní obìnrin yẹn ó sírìtì kò sí ó lóun máa ń sọ̀rọ̀ ọkọ̀ but kò lọ́kọ àwọn fẹ́ kí ó máa nífẹ̀ẹ́ àwọn nọ́mbà one kò tán ní kan ṣe fún mi yẹn pé kèmi máa nífẹ̀ẹ́ àwọn ìgbà tó bá ti parí iṣẹ́ tó bá kẹnu sí mi. nǹkan tí sílè ń ṣe nìyẹn. one two ó ní pé gbogbo àwọn tó súnmọ́ mi kán make sure pé wọ́n lé gbogbo wọn. yes wọ́n bèrè mu ní ẹ̀ẹ́ ó ní kán lé gbogbo wọn kán mo ní kán lé wọn ó níbẹ̀ ni kán ṣe oògùn kán fi lé gbogbo wọn dànù gbogbo èèyàn máa kórìíra ara wọn àwọn èèyàn lẹ́kọ̀ọ́. mo wọn ò kórìíra mi people love me if you don't know. I'm a loving one. pàṣọ. ṣéṣì wọn ni. ṣé mo pé pàṣọ yẹn mo mọ̀ ọ́ kì í ṣe pé mo mọ̀ náà àti kìíní mo ti mọ̀ ọmọọṣẹ́ mi tí mo sọ pé àǹtí bàtí àìwá ń jọkọ̀ pẹ̀lú ọmọọṣẹ́ mi kan wọ́n ní pé kí n gbé wọn débẹ̀ yẹn tẹ́bi pàṣọ wá ṣeré lọ́jọ́ tí ovation gbé wọn wá tí mo ní tí wọ́n fẹ́ tí bàtí láfẹ́ download mi sọ́wọ́ Bisola Badmus. yes tó ti yẹ yín wọ́n ní kí n gbé wọn lọ bẹ̀ ṣe mọ̀ pé wọ́n wà lọ́pẹ́ ẹ máa ń ṣayé mọ́lẹ́ jù ẹ máa jáde ọmọ ayé advice mi náà ń bí lọ go out. this is what I the way I live my life. tẹ́mi tí n bá ní nǹkan tí mo fẹ́ ṣe ń ta tó bá wù mí tí mo fẹ́ lọ ra nǹkan màá lọ tí n bá fẹ́ lọ bí iṣẹ́ màá lọ tí n bá fẹ́ lọ sọ́jà mo fẹ́ lọ báńkì bí tí n bá wù mí màá lọ èwo làbúrò má níbì kan lọ tó máa rìn kiri ẹ ẹ check ẹ miss mi miss o ẹ ṣe mi miss mi fún yàn mi fún mi miss o ẹ ṣe. I don't miss. Mm. so ó yẹ ní ẹ kí n jáde ńgbà yẹn yẹn yẹn kẹtíà ah, ẹ máa ẹwà ọkẹ ẹdẹ máa máa ti àwọn ọmọ ìmọ́lé ẹ jẹ́ káwọn ọmọ máa jáde ẹ jẹ́ kó máa free ọmọ ọ̀dọ̀ mi wà ń bẹ̀ gbà yẹn ìgbà yẹn náà ṣọlá yẹn náà wá ó wà nínú ilé bọ̀bọ̀ ọmọ ọṣẹ́ mi kan báyìí wọ́n pè kó pé ń yẹn náà ó máa mí ìgbésẹ̀ ọmọ ọṣẹ́ mi gan ó máa ń ṣèjọ̀gbọ̀n ọmọ ọ̀ta ni ní Dubai. ọmọ yẹn ni mo sọ of recent tí mo ló wá sí Ìjẹ̀bú-Òde tó gba èyí tó pè mí of recent tí mo cut comment tí mo sọ for you to know. ṣé wà náà ní ṣẹ́ṣẹ́ wa ti dẹ́dọ̀ mi àwọn ọmọọṣẹ́ mi kan ṣáwà ń bẹ̀ pẹ́ àwọn oníná o pé so ó ní pé tó wá jẹ́ pé mo ti sọ fún òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí pàṣírà yìí àwọn àti kan báyìí mo fún ẹ tó bí wásílà first born yẹn ká ẹnu mo ń ṣe ẹrú mo ti pariwo sílẹ̀ ọ̀làmà lẹ́ka mo máa pariwo fún gbogbo yín àjàjà àìdé àìdé so mo ṣáà so wọ́n ṣáà ti ń pè mí bẹ́yẹn so bàbá yẹn àfa yẹn ti sọ fún mi níwà ó tún ní àfa kan ah màláìkà màláìkà is a bad person for real màláìkà ò to God who made me he is a very bad boy very bad alhaji know now he knows alhaji kewa knows everything sílẹ̀ lá màláìkà kì í ṣe èèyàn tó ṣe mi I discuss with him and he knows pàṣọ mọ everybody know sílẹ̀ lá one nine yes. Hmm later ọmọ yẹn olómọ gbogbo wọn. mo promote ẹ ní àmì ìkéye mo promote wọn ní onírọ́bù ọmọ Ìbàdàn ti kú wọ́n wá bá mi ní pé kí n promote wọn ní mo promote ẹ lẹ́ẹ̀mejì láti Nàìjíríà lọ sí Dubai mo promote ẹ ní. tí mo ti ní mo gbé Ṣọlá wá náà ti pé Ṣọlá náà ti bá sọ̀rọ̀ náà ti jọjọ wọnú ìmùlẹ̀ ni wọ́n ti búra ṣe mọ̀ pé connection yẹn wà ní àwọn kìnìún ìtàn máa sọ pé wà náà ni o wà náà ni o ìyẹn ni wọ́n gbogbo fi lo ẹ wọ́n máa ní ké kìnìún kan ẹ ok wà wà náà ni o ṣe mọ̀ pé gbogbo ṣe ni wọ́n yẹn even things wọ́n máa ń ṣe gbogbo four one nineteen tó máa lo àwọn gẹ̀ẹ́sì tó máa tẹ́tọ̀ bá àwọn gẹ̀ẹ́sì ẹ jẹ́ ń sọ fún yín tó bá ń lò yín láti máa báyé àwọn èèyàn jẹ́ wọ́n máa báyé yín jẹ́ ẹ wo mo ti mọ àwọn kan àwọn àti tó ti lò fún iṣẹ́ for long time. báwo ṣe mọ̀ wọ́n ló wà kí ṣe àjálẹ̀. I'm not talking about ajale. I'm not talking about ajale. You are turning everything to ajale. You are crazy. You are a terrorist. Mm-hmm. You cannot tweet the word. Iṣẹ́ tí mo ní wọ́n lò wọ́n fún kó máa lò wọ́n fún game. So kó máa set wọn fọkùnrin. I'm not talking about ajale okay olórí burúkú ẹ sábọ̀dọ̀ i'm not talking about ajalẹ̀ here orí ẹ burú wọ́n bu wọ́n lo ta ni. ìmí ti lọ rìtáyà sínú gbó ìmí ti padà sílùú ẹ̀ ṣó ti yẹ tó bá ń lòyàn fún ìlò burúkú whatever goes around comes around. yes. ọ̀rọ̀ súlẹ̀ ọ̀làmàláìkà là ń sọ súlẹ̀ ọ̀làmàláìkà ló taṣẹ́ fún wàsíù ẹ̀ǹdì. I said it. ẹ̀rọ pé ṣé ti wá rí i pé kò lè fẹ́ mi mo wò pé ìwọ ọmọ ògbójú ẹ lọ́jọ́ orí mo ṣe kínní ẹ wá ta iṣẹ́ bó ṣe jẹ tiẹ̀ tán bóyá kó sọ pé ètò jẹ yẹn ó ti tó bó ṣe ta iṣẹ́ yẹn direct bó ṣe ta bó ṣe bó ṣe bó ṣe sọ nìyẹn. ẹ fẹ́ contribute bó ṣe lọ ta iṣẹ́ mi fún kéwà nìyẹn kéwà wá wọ. kí lẹ pè fún. ọmọ bẹ́ẹ̀ ni màá mo fẹ́ ni màá. mọ́mì ṣẹ́rí Auto bó ṣe wà yẹn ó dà pé àwọn ọ̀rá tí ó wà ní gbogbo ààrẹ kò ń ṣọ̀rọ̀ ló ń sọ kò ń ṣe ọ̀rọ̀ kọ́lẹ̀ ń sọ yẹn that's not the word you are saying. tó sọ mọ́ nísàlàwọ́ tó tún tó tún bẹ̀rẹ̀ sí ń takò yìí ń sìn tó bá tún di lọ́la ń ó tún lè. àlàó ti sọ̀rọ̀ yí ọdún kan àtàbọ̀rẹ́ kì í ṣe eléyìí mo ṣe sọ ọ̀dẹ̀ nìyí you are crazy you pick it now on the YouTube ó ti wà ń bẹ̀ more than a year plus. Mm you that is your mother that is your gbọ̀ngàn ara lẹ́yìn ló máa dead this year coronavirus will destroy all of you. ó lè burú. ó dà pé bóyá àwọn kan wọn pé kọ́ lọ máa kókó máa tákù yín so that nígbà tó bá ń tákù yín from other things tó yẹ kẹ́ máa mú if anybody send me let God punish me anybody ò bá wọ́n ò lè tákù mi kí n má tákù ẹ̀ bá use your brain. mo comment síbẹ̀ pé youtube ma ẹ ń sọ pé àwọn ọmọ owó àti new um, member lè fẹ́ hmm. rí ní platform lẹ́ni so wọ́n á sọ pé ẹ wá ṣàdúrà fún wa youtube ma so yẹ kó wá kọ ó wá fi sad um, motikọ̀ sórí kọ́mẹ́ǹtì mi so bó ṣe wá block mi nìyẹn so mi ò mi ò ń ṣe éta omi ìdẹ kì í ṣe kínní o ọmọ ìwé tọkàntọkàn ni hmm. mi o ìyá àbèjì lọ sọ̀rọ̀ láti Amẹ́ríkà. ẹ ṣe gan ni o God bless you. yes sir. For your information, the chat is about a year plus ago. And if you want me to repeat it again, I will repeat it. Okay? Ní tí mo ti sọ tẹ́lẹ̀, màá tún repeat ẹ̀. Because mo gbà tó ṣe fún mi, mo dẹ̀ sọ fún Àyìndé kò ṣe nǹkan kan sí. Yes! if i said that i have right hundred percent kó béèrè lọ́wọ́ ẹ̀ everybody jáde ní dàmà àwẹ̀ ramadan ló wà báyìí kó búra tí mi ò tí ò bá mọ̀ tí mi ò bá sọ fún tí ò bá dé sí wàsí àmì sílẹ̀ àlámà látọ̀ ò bá dé ṣe bẹ́ẹ̀ kó fi kó fi eh, alikran kó fi búra ní dàmà ramadan yìí. àti Canada ni mo ti ń pè mà ọ lórí Auto Bola ni o. ó ga ayé ti Canada. ẹ bá ẹ bá béèrè lọ́wọ́ ẹ pé kí ló wà láàárín òun àti buhari ọmọ musa àáfàá yẹn àbálàjì yẹn. mi ẹ lọ bèèrè lọ́wọ́ gúgù ẹ lọ bèèrè lọ́wọ́ gúgù. ẹ ẹ o pé kí ló alẹ́ ẹ ní pé kí ló wà láàrin àwọn méjèèjì. ó ti tọ́ sẹ́ wò ó. tí buhari ọmọ musa. ọ̀rẹ́ ẹ̀ tó ká igbá mọ́nú kọ́ńbọ̀dù ẹ̀ kí ló fi gbá nínú kọ́ńbọ̀dù ẹ̀ bá a bèèrè lọ́wọ́ ẹ̀. kì í ṣe mi ò lọ́rẹ̀ẹ́ kankan for your information mi ì lọ́rẹ̀ẹ́ àǹtí ẹ̀ tó ya wèrè ní kàrẹ́ ẹ bá sọ ẹ bá bẹ̀ lọ́wọ́ ẹ pé mo ní ibo ló wà. ẹ lọ bèrè lọ Google. ẹ tún bá bèrè lọ́wọ́ ẹ pé oògùn ayé ẹ̀ Wàsíù ti lò o kó lọ bẹ Wàsíù nǹkan ayé ẹ̀ ti finish ó ti bàjẹ́ pátápátá. ẹ kì í ṣe. ẹ dẹ̀ bá ní sọ fún gbogbo èpè tó ṣe lórí àwọn ẹ̀dí jèrè wa àwọn èèyàn jèrè ọmọ ẹ bá sọ olúbùkálá tó wà lọ́wọ́ ẹ̀ ó máa fojú sunkún ẹ̀kọ́ bó ṣe pè wọlé sọ iṣẹ́ àtìyẹn mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti ikọ̀ elédùnmarè ó ní di ọdún tó bọ̀ àwọn tó ní ẹ máa fojú sunkún ẹni bóyá àìsàn ṣe wà nígboro tí ò bá pa ẹ́ kò ní lọ lórúkọ jésù gbogbo yín ẹ máa run tọmọtọmọ lórúkọ jésù ilé yín máa wọ́ ọ̀nà yín máa dàrú ní orúkọ jésù wọ́n máa fi ilé yín gbìn àgbàdo ẹ ò ní ṣe rere tí bá fẹ́ buhari ọmọ musari o tí n bá fẹ́ rí o tó bá bá mi sùn rí ọlọ́run jọ gbogbo tí n bá ti ṣe èpè tí n bá ti ṣe lónìí kó wá sórí mi ṣùgbọ́n tí mi ò bá ti fẹ́ rí o gbogbo èpè tí n bá ti ṣe lórí mi ó máa jà yín ju bẹ́ẹ̀ lọ ẹ ò ní ṣe ẹ ẹ ní ẹ ní jèrè mọ́ tí n bá ti fẹ́ Buhari ọmọ Musa rí o tó bá bá mi sùn rí o ọlọ́run jọ kó má gbọ́ tèmi gbogbo èpè tí n bá ṣe lónìí kó jẹ́ tèmi àtọmọ mi ṣùgbọ́n tí mi bá fẹ́ rí gbogbo tí mi ò ṣẹlẹ̀ pé ègún tó wà nù bíbélì gbogbo ìdààmú ìpọ́njú àti ìṣòro tó wà káàkiri àgbáyé ó máa jẹ́ tiẹ́ sábọ̀ ó máa jẹ́ tiẹ́ tó pè wọlé yẹn ó máa jẹ́ gbogbo yín tí ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan ò bá dẹ̀ rí nínú ilé mi tí wọ́n bá rí nínú ilé mi o tó jẹ́ pé ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan gbé gbá jáde nínú ilé mi olúwa gbogbo ní tèkó tí mo ṣẹ́ lónìí kó jẹ́ ti tèmi ṣùgbọ́n tí wọ́n bá rí nínú ilé mi o gbogbo yín ẹ máa ṣòfò ọmọ gbogbo yín gbogbo tó jáde lára yín ìwọ ló wà ní Canada o ò ní mórí délé ire ló wá wálẹ̀ yìí ìbànújẹ́ ìlú Canada ló máa rí ẹkún òṣè ló máa jẹ́ mm. yes that's what the story first story and they told me.